إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وتابعنا بسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ọpẹ́ ni fún ọlọ́run bá wa ọba àtẹ́jà bá tó fi ọ̀nà ọmọ gbogbo ẹ̀dá tó dá ọgbọ́n náà àwọn lọ síbi wọn ó sì mọ òun ọgbọ́n náà àwọn lọ sí ibi wọ́n ti máa rántí rẹ̀. ọkọ náà máa wá lọ síbi tí oríire wọn wà. ó tún wá fi ọ̀nà mọ̀ wọ́n wípé ọ̀nà eléyìí ọ̀nà téèyàn ti téèyàn òfin ní lójú rere wọn ọlọ́run pa ni. lálákọ̀ọ́kọ́ ó ti wá lójú kòkòrò lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó lé wọn jìnnà. lóhùn. ọba tó wá ń pè àwọn akẹ́kọ̀ọ́ jẹ́ yìí pé ìkọ́nà ọba pẹ́ òní kámọ̀ lórí kámọ̀ arántí ọlọ́run ọba tó fi wá mọ́ ní tó lọ pẹ́ púpọ̀ tó púpọ̀ fún wa ní sàáyà nígbà ìgbẹ́ ọlọ́run. àti ìgbẹ́ rẹ̀ kó máa bá òṣìṣẹ́ ńlá ẹni tí ọlọ́mọ ọba ìlékè ọlá oníkó sọ̀rọ̀ yẹn gbogbo àwọn ọ̀nà mọ̀ yìí fún wa oníkó pè wá sí ojú ọ̀nà rẹ̀ lóníkó lé wa jùlọ sí ojú ọ̀nà ìbí òṣìṣẹ́ náà ó sì jíṣẹ́ dáadáa bí ẹlẹ́dàá ti fi hàn kò pa kankan mọ́ fún wa nínú àlámàrí ẹ̀sìn nígbà tó jẹ́ ike ẹlẹ́dàá rẹ̀ tọ́ra ó ti gbé ike yá ẹ̀yọ́ ọ̀rọ̀ sóòlù bẹ́ẹ̀ lé ìrẹ́ òjíṣẹ́ múdó gbogbo máa ń zilẹ̀ ilé ìtẹ̀lẹ̀ rọ́bì èyí tí wọ́n sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ọ̀yà múdó gbogbo kò múdé kíkọ́ àkóso wọ́n ní àyè tó bá kọ̀ tó bá ti sẹ́yìn dáadáa bàmá àbànú lọ́kùtà ìta lẹ́tà àjẹpẹ́pẹ́ tí wọ́n gbé náà ọ̀jẹ̀ nìyẹn ìdí ọlọ́run ti tẹ́ dáadáa ó sì ti tẹ́ pé nítorí pé ní hajjati wọ̀dà tí ìdí ọlọ́run sallallahu alaihi wasallam ṣe èdè ló ń ka gbogbo èdè jẹmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tọ́ba ka oríkèé kan yóò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà rẹ̀ pé ala alibala ẹgbọ tí mo ti kẹ́ pé dáadáa àwọn sàmáàbọ̀ sọ pé náà bẹ́ẹ̀ ni alẹ́ sọ̀rọ̀ náà ní sẹ́nà yọ̀ wá ná ìka ìjẹ́rìí rẹ̀ dáàmà sí ìka ìfàbẹ́là lọ́nà sókè pé ọmọ ọmọ fẹ́ṣinàlì ẹlẹ́dàá mi dáàmú jẹ́rìí o àwọn àlùkò mà mí ni mo ti tẹ́ pé ọlọ́ọ̀bá wa kẹ́ òṣìṣẹ́ náà àtàwọn aráàlú rẹ̀ yọ̀ sọ̀hábà rẹ̀ bákan náà gbogbo tẹ̀lé lánàá wọn wọn fi sílẹ̀ pẹ̀lú dáadáa títí tí ojú ọjọ́ ọ̀rọ̀ yá mà kí ọlọ́wọ́n bá kó bá wà pẹ̀lú wọn lápapọ̀. lẹ́nu tí à ń bẹ ọlọ́wọ́n bá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tí ó ga jùlọ àwọn ìròyìn rẹ̀ tó dára àgbègbè ọlọ́wọ́n bá pépẹ̀ igi kó tẹ̀ ní atẹ́nukọ̀ kan wá nígbà nínú àwọn olóríire tí ó dùn ti ìlànà wọn nígbà nínú àwọn olóríire tí ó tẹ̀lé ìlànà wọn dáadáa ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ló sì tún kẹ́ pẹ̀lú wọn ọlọ́run kó sáwọn náà bẹ́ẹ̀ wọ̀. ní òní ti fi ọjọ́ al-ahad èdè fi ọjọ́ ẹlẹ́ẹ̀kejì dín ní ọgbọ̀n nínú oṣù jimada al-akhira tàbí jimada al-thaniya ní fourteen forty one hijira nabi sallallahu alayhi wa ala alihi wa sallam. èdè ti dé ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta lé ní ogún nínú oṣù ẹlẹ́ẹ̀kejì ní oṣù fẹ́fúrì òní ìgbàgbé ọdún tí wọ́n náà di twenty twenty. ní mọ́tínú náà wà ọ̀nà láti ti tẹ̀síwájú nínú ìbánisọ̀rọ̀ wa èdè àmàǹtẹ ní ìdánilẹ́kọ̀ọ́ wa ní gbogbo ọjọ́ àìláṣà ètò tó gbé lórí tí a wà níbẹ̀ á takò wa nínú ìdílé wa tàlàyéèdò ṣàlàyé ìpínlẹ̀ mùsùlùmí min àdìgárì ìdánilẹ́wọ̀sán náà eléyìí ni nílà tí ń bẹ níwájú wa lónìí bí a ti máa ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ rẹ̀ lọ lónìí ní iṣẹ́ àwọn ọ̀gá ẹ̀rá ibi tí abadé ní ìjọkànlélógún òun náà ni nínú àwọn àdúgbò tí a máa ń ṣe ní òwúrọ̀ àti àṣálẹ́ òun là ń jábọ̀ wá ibi tí a ti fi dúró òun náà ni ìrántí ẹlẹ́ẹ̀kẹtàlá. ولا ولاتدون بأن يقول رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وعلى آله وسلم نبيا أبي ولاتدون سؤال الدنيا تتابع إليك إن شاء الله تعالى تقبل منكنا نعم، بنبي يوسف يا حي يا قيوم يا رحمن يا كريم أنت في شأني كله ولا تكلني إلى نفسي طوقة عين صحابي الحديث هو أهل بن مالك رضي الله عنه أولا في أدعى الصحابي الجليل أنس بن مالك رضي الله تعالى عنه وأرضاه قادم الرسول صلى الله عليه وسلم láàdé ìlú olùsèbọ̀ yìí ní òjì pé ọlọ́mọ bá ní sọlọ lọ àrùn sọlọ dìde ọdún mẹ́wàá gbáko ló sì lò lọ́dún ṣiṣẹ́. irú sàbẹ̀ yìí tó bá ń sọ kankan nípa lórí òjì pé ọlọ́mọ sọlọ lọ àrùn àti sàtàkùn lọ́pọ̀lọpọ̀ ìfẹ́ sọba ti jẹ́ pé láwùjọ àwọn ọkùnrin ni nítorí pé ẹni tó bá ní gbé lọ́pọ̀lọpọ̀ ó yẹ kọ́ mọ̀ sí ẹ̀. àbọ̀wọ̀ anáṣọ̀rọ̀ náà yìí àwọn náà gba ẹ̀gbẹ́ wa pépè wá látọ̀dọ̀ títí ọlọ́run sọ́lá náà wà lẹ́yìn wà á yà á lè rí ọ̀sẹ̀lẹ̀. èké nínú àwọn àbúkà èyí tí a ní sọ̀rọ̀ náà ìṣẹ̀lẹ̀ máa ń ṣe ní òwúrọ̀. àti ní àṣálẹ́ òun náà ní gbólóhùn yá hayyu yá qayyum bi rahmatika astaghith aslih li sha'ni kullah wa la takilni ila nafsi tarfata 'ayn yá hayyu ó pè wọ́n náà ọba ọba láàyè ọba táàyè rẹ̀ ó máa bẹ wílé òní ìpìlẹ̀ sọ pé bíbí ìjẹ́ àlàyé rẹ̀ ti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ sì ni ìjẹ́ àlàyé rẹ̀ yọ ọmọ bẹ̀rẹ̀ kò ní kú láéláé gbogbo ohun tó dá gbogbo wọn ni wọn kò lùwìn náà mú ṣùgbọ́n wọn náà wọn bá tó dá gbogbo kan ọba tí ò ní kú láéláé rẹ̀. nígbà wọn náà wà fún ẹgbẹ́ nígbà tá a bá mọ̀ pé ọlọ́wọ́n ọba yìí nínú orúkọ rẹ̀ ó ní alihayo ọba alààyè tí ò ní kú láéláé tá a bá mọ̀ pé ìkan nínú orúkọ ọlọ́mọ ọba ni èmi àtẹnukọ kan wá ọyọ ká sẹ́kùn ní bẹ́ẹ̀ ní ìtẹ̀mí àyè ní ìta padà máa lò ìtẹ̀mí ọ̀padà bẹ́ẹ̀ tẹ̀mí tí ó gbèrè òun náà ní ìtẹ̀mí àlàáfíà ọyọ ká mọ̀ yìí pé ọlọ́run ọba yọ ọba láàyè ni ó ṣe ní orúkọ títí àlùfáì àwa náà á mọ̀ mọ̀ yìí pé ọlọ́run ọba ọba tọ́jú ọba àlàyé yìí tí ò ní kú láíláí òun náà lọ́ba láti ṣe gbogbo ọ̀rọ̀ wa náà ká máa pèsè. yàtọ̀ sí gbogbo àwọn nǹkan tó ṣe pé kò lágbára àwọn nǹkan tó ṣe kó nípìnlẹ̀ tó sì tún lè ní parí táwọn èèyàn lọ ń sáké tí wọ́n lọ ń kó lọ sí ọ̀dọ̀ rẹ̀ táwọn èèyàn lọ ń pè táwọn èèyàn wá fún táwọn èèyàn júbà fún táwọn èèyàn wá lọ gbára sí wọn fara lé yàtọ̀ sí ọlọ́run pàdé ọ̀la rẹ̀ wá jùlọ. àdìgbò oríṣiríṣi ìkàlà àwọn ẹsẹ̀ báyìí níbi ẹni ọdún mi tó ti pé òkúta tí ò jẹ́ ní mi tí ò lè gbéra rẹ̀ sọ́tún tó ti lẹ́nu mi ti kí ni ọlọ́kọ̀ kábàlẹ̀ sí. ẹnu mi ò ní lẹ́nu mi kọ́ kábàlẹ̀ sí. òògá kan lẹ́nu mi òun náà ló kójúlé àsopọ̀ àsorọ̀ ètò ìmọ̀lẹ̀ ètò gbígbẹ lọ́kọ̀ ẹlòmí ìbàdàn gbogbo àwọn nǹkan wọ̀nyí sì ni nǹkan tó ti pé lásìkò kan wọ́n ń bẹ ni tó bá dásìkò kan wọ́n tún sí máa ní. bóyá wọn pé níta tó ti kú ni ó lọ fi ráhùn dé ọwọ́ á ní gbẹ́kúdé òun náà ní gbẹ́kúdé. nígbà tí wọn wá ara wọn kankan tó fi ti gbẹ́kúdé ẹni tó la wọ́ kú ìwọ́tọ̀ wá yá wọnú bó ni wọ́n ti wá rí gbélé ẹni tó la wọ òní gbélé o ìwọ náà tó lóòlò ọ̀dà tó wọ́n náà òní gbélé àsìkò rẹ ní orí ìtò ọjọ́ tí àsìkò rẹ bá ti tó báyìí lèdí mọ́lákùnrin máa ó yóò ti kéde o yóò mú ọkọ̀ òbí ayé ọlọ́run ọba yìí ọba aláyé ní ààyè rẹ̀ sí kò sí kankan inú àlè ọlọ́run ọba tí ọlá rẹ̀ tó lọ ikú ọ̀pá wájú ẹ̀ bẹ́ẹ̀ ni kó sì ní gbẹ̀yìn rẹ̀ rárá ọba aláyé lọ́lọ́run ti jẹ́ àjá nínú ìgbàkọ́ ọba gbére ibi bẹ̀rẹ̀ ọ̀tẹ̀gbére ìtẹ́kùn rẹ̀ yọ ọ̀tẹ̀gbére ọba àlàyé ní ọlọ́run ọba tí ọlá nínú orúkọ ọlọ́run nínú orúkọ ọlọ́run ọba òun náà tó ìyẹn nípa wa náà orúkọ yìí nínú orúkọ tá a lè fi fi ọlọ́run ọba ní nínú orúkọ tá a fi ọba nínú orúkọ tá a fi ọba ọba tí tá a bá tó yí pé àwọn ìṣòro kan tẹ̀lẹ̀ tó ní ṣe bá ń tọrọ ìtẹ̀mí táwa tọrọ ìtẹ̀mí èdè ọ̀dà tó wúlò látọrọ rẹ lọ́dọ̀ ọlọ́mọ bàtẹ́ ọ̀la rẹ kàbí lọ torí kò lọ́ba àlàyé tí ò ti kú láéláé. a ti tún wọn lórúkọ ọlọ́mọ báyìí pẹ̀lú wípé a sọ àwọn ọmọ wa ní orúkọ rẹ pẹ̀lú pàtó nígbà ápùsì yọmọdé ápùlì ní ìtọ́. Abdul Haji àwa nígbà gẹ́gẹ́ bí àwọn yẹn wá ní òun náà wọ́n ní orúkọ obìnrin òní bí afáyí afáyí àwọn òsùn orúkọ ní bí ayé ààrin làwọn máa á ìṣàtú làwọn máa pè é bí ayé ìṣàtú tọ́wọ́n wá ní orúkọ obìnrin ní nígbà tẹ̀sí ní àtẹ̀ní Abdul Haji tọ́wọ́n àwọn yọ ọkùnrin obìnrin wọ́n ní ẹ̀dá kan afáyí là ń béèrè ìpolówó obìnrin èso orúkọ obìnrin orúkọ ọlọ́run ní alihayidu ṣùgbọ́n gbàtà àfẹnusíkà àkùn sí tààtì ìlọ́fà rẹ̀ lọ́ba orúkọ ọlọ́run àti ìlọ́fà àkùn lọ́ba orúkọ ọlọ́run ọwọ́ àdìgbìlì àkùn alihayidu ẹlú ọlọ́run ọba ọba àlàyé tẹ̀rọ wọn wá tàbá wa náà sáà jẹ́ orúkọ yìí yọ máa ní ìtumọ̀ tó péye nínú ìgbésí ayé wa nígbà tí ìwọ bá ní ìkápá láti yí ẹnì kankan pẹ̀lú tọ́lọ̀ ń ọ ọdọ akóso sábà bíi bí ẹ̀fẹ́ ni yóò ṣe yìí látọwọ́ rẹ̀ torí pé ọmọ rẹ ti pé á ah, tí wọ́n bá máa lọ ṣe sábà bíi bí kò ti ṣẹlẹ̀ sẹ́yìn ọlọ́run ọba ọba làyé máa ń pẹ̀lú kejì ẹ̀ náà àti pé ọlọ́run ọba tí wọ́n jẹ́ orúkọ pẹ̀lú orúkọ yẹn jẹ́wọ́ lo orúkọ yẹn lára ẹ̀rú yẹn tọ́lọ́run ọba ìdíkẹ́ ọlọ́pọ̀ nígbàpá láti gbẹ̀kẹ́ ní ẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ lórílẹ̀ àlàyé ní ààyè tó ti gbé kò sì dára tí wọ́n wá lọ torí ẹ̀wọ̀n ní ìjọkọ̀tẹ́lẹ̀ wọ́n bá padà mọ́ ọ̀gbìn mú rè ní إذا اعتنقت أظفاره بشوى شوى أفني وإن تقتدر توبة لبرك pàṣípà tàbójúkò fáwọn èèyàn tí agbára bá tọwọ́ rẹ̀ bójúkò fáwọn èèyàn fàlà fẹrọ mímú ìní kò sóore láwọn ọmọnìyàn kan tó ti pé ìdá àjálà kan sí àbùkà òwò fi ṣàwá nígbà tí èékánná ọwọ́ rẹ̀ tọ́ba kọ́ awo orí ọmọ ẹ̀ lẹ́nìyàn ìṣẹ́wà ló wà fàyà pàkúpà ọ̀dà kò lórí kọ́ bẹ̀yìn bẹ́ẹ̀ lágbára bẹ́ẹ̀ bá bẹ lọ́wọ́ tẹ náà ọ̀yà tẹ̀sùrù o tẹ̀sùrù náà ti pé ọba aláàjì táyé rẹ̀ tó ti pé yọ̀ọ̀kan fẹ́ péré ní ìjẹ náà ọlọ́wọ́n bá ní jẹ́ àlìṣàjò ayé rẹ̀ àyè yọ̀ọ̀kan fẹ́ péré ní tẹ́kùrọ̀ ìsìn pẹ̀lú wa tó wàá pèsè yà Qayyum yà Hayyu yà Qayyum. ayé àlùmọ́bá àlùmọ́ fi kéya ní aláṣẹ́kù ní kọ́lùkì ọba ìjọba tó tó pè ó tó gbòǹgbò dídúró ti gbogbo ojúṣe àti àwọn ìṣesí àwọn ẹ̀dá rẹ̀ kò sí kankan ní gbogbo ètò ẹ̀dá tó náà wò mójútó àmójútó tó náà ń fún àmójútó tó jẹ́ pààkì àmójútó nìyí kí lọ́wọ́ ara rẹ̀ nù gbogbo tọ́nà ọba dá mo sí kẹ̀kẹ́ tọ́lá rẹ̀ ìtọ́lọ̀ fẹ́ kórí kó ṣe nínà lórí lórí. àsìkò lẹ́yìn òfin lágbájá ti lówó bá padà lówó má kí ló dé sí láre báyìí èsì láre ọlọ́run kọ lẹ́kọ̀ọ́ náà. èrè pé wọ́n tílíkẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ nùdẹ́ àwìlú ààrẹ nàná ọjọ́ ayé yọ wà lásán ọlọ́run yẹ kó fáwọn èèyàn. èrè ọjọ́ kan bẹ yọọ máa jẹ́ tiẹ̀ tí yọọ máa bì ọ́ yọọ máa tù ọ́ lára yọọ máa tù ọ́ nú wọ́n yóò fún yàrá yìí àwọn ọjọ́ kan ọjọ́ mi tó ń bọ̀ wá tí ó takò ọ́ tí ó ní ọ lára torí pé màá sáwọ́ ọ̀rọ̀ ìdàmánú sáà àdìgbò àdìmánú ẹni yóò di àsìkò kan tọ́lọ́ bá ní òdùnnú àìsàn yìí àsìkò ní ọ̀bà tó jẹ́ tọ́lọ́ ń kalẹ̀ nìyẹn lóòótọ́ tó o pé wọ́n sáfẹ́ máa tí ọba tó ń kíkorò wò ó ti ti kọ́ ọmọ mọ àdídùn orí tọ́lọ́wọ́n ọba ìlú kíọ́lá ti fọ́ ọlọ́ni àlùkò yóò òun lọ́ba tó ṣe é pé ó dúró lórí gbogbo ó mójútó gbogbo àwọn ìṣesí àwọn ẹ̀dá rẹ̀ tọ́já pátá nípa àti àmójútó ní àmójútó tó péye torí ẹ bá sọ pé àhàì mo pè é ọba àlàyé fẹ́ẹ́ pé kò ní kú láéláé yẹ akọ yóò mo pè ọba tó ti pé bó ti tọ́ bó ti yẹ ló ti mójútó gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ló ti pọ̀ ọ̀dá. wọ́n lọ tọ́jú alìhàyè tọ́jú alìkòyò àpilẹ̀ ní sẹ́ni ìkọlá mo tọrọ lọ́dọ̀ wọ́n lọ pé dákun bá mi ṣàtúntò bá mi ṣàtúnṣe gbogbo títí mi pátá kìí ṣe kàyàtọ̀ síta gbogbo ẹ̀ wọ́n náà ló lè mójútó wọ́n náà ló lè bá mi ṣàtúnṣe rẹ̀ dákun bá mi ti àtúntò àtúnṣe gbogbo títí mi pátápátá ẹ ṣáàlì wà á mú yìí ọgbogbo títí mi àti ọ̀rọ̀ mi gbogbo ti lọ́dọ̀ wọ Ọlọ́run ọba mi yanjú ẹ bá mi yanjú ẹ kò sẹ́ni tó lè yanjú nǹkan tóbi aláwọ sọfánà wọ tààrẹ bó ti kọrọ lọjú kọta gbogbo tó kọmọdé ojútùú gbogbo ẹ ní ọ̀nà àbáyọ lọ́dọ̀ Ọlọ́run ọba tẹ́lẹ̀ yóò gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ní Ọlọ́run ọba ètò tí ọdún tọrọ rẹ òfin yanjú tó ọba kó ọ̀rọ̀ rẹ sí Ọlọ́run ọmọ fi Ọlọ́run ọba tí ọlá rẹ ga jùlọ yìí ó lọba sí yanjú gbogbo ọ̀rọ̀ òní yanjú gbogbo ìsísí ẹ̀dá rẹ òní òtún gbogbo ìsísí ẹ̀dá yóò tutù sórí orí yóò tutù sórí dáadáa ìjọ ọkọ bùkátà ti gbé ọmọ náà kó sínú ọkọ kọrọ rẹ sọ́dọ̀ rẹ tẹwárí sọ́dọ̀ Ọlọ́run kò sí o ọba ní nǹkan mi yóò sí lẹ́yìn ọlọ lórí ayélujára ṣiṣẹ́ fáìlì rẹ bẹ lókè tẹ̀gbẹ́ lọ́pọ̀lọpọ̀ ọ́fíìsì náà bá tó ṣiṣẹ́ fáìlì wa máa wà bí abébí ẹ̀kọ́ ni wọlé mú kíkẹ́ tó tètè ní tó gbélé ìtọ́pọ̀ nǹkan mi sórí ẹ̀ o lè rọrùn fún ọ bẹ́ẹ̀ fáìlì wa lókè lọ́wọ́ àwa tá à ń tẹ́tẹ́ sálẹ̀ ẹ̀ dàpọ̀ ń bo ni ọ́fíìsì wo lọ́wọ́ ẹ̀ dàpọ̀ jẹ́ sálẹ̀ lọ parẹ́. kìí ṣe yẹn. ní ìtọ́ba wa Allah subhanahu wa ta'ala yamhu Allahu ma yasha'u wa yuthbit wa 'indahu ummul kitab. ìtọ́ba wọn náà wọ́n parẹ́ ìtọ́ba wọn náà yóò fi nílẹ̀ ìyá gbogbo tíra tó jẹ́ ìyá gbogbo àkọsílẹ̀ gbogbo tẹ̀dá ọ̀dọ̀ Allah ṣùgbọ́n gidi rẹ̀ kó lọ́wọ́ ọ̀bẹ̀lọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala. gbọ́dọ̀ ọba ní padà wa rusuluna ladayhim yaktubun ọlọ́ọ̀ni ló ti tọ́ lódodo ẹ̀gbọ́ ló ti tọ́ lódodo àwọn òjíṣẹ́ wa ń fẹ́ pẹ̀lú wọn gbogbo tí wọ́n ti pátá ni wọ́n ń kọ́ ọlọ́ọ̀ni inna kunna nastansikhu ma kuntum ta'malun gbogbo tẹ̀ ti pátá là ń dà kọ́ ma yalfizu min qawlin illa ladayhi raqibun atid rọ̀kìbù àti àkìlù bẹ níbi gbogbo gbólóhùn ìṣe gbogbo ẹ̀ tó ọba ṣe wọn bẹ lọ́sùn wọn bẹ lọ́sùn ó túmọ̀ pé àwọn ẹ̀dá bẹ lọ́dọ̀ tí wọ́n táwọn kọ̀ ṣùgbọ́n ó mọ̀lì kìtà ẹ̀yìnkà wọn ti subhanahu wa ta'ala ọ̀dọ̀ ọlọ́lọ́wà ìtọ́wá ti wọ́n lọ́yọ́ parẹ́ ìtọ́ba wọ́n lọ́wọ́ ọba ìlẹ̀kẹ̀ ọlá yóò fi ní ilẹ̀ gbogbo ọ̀rọ̀ wa ẹwà máa kó lọ́dọ̀ ọlọ́wọ́ yọ lọ́wọ́ wọ́n lọ́wọ́ ìdí àmà tẹ wa dákun ìtọ́ pa kásán ní ọ̀rọ̀ wa bá wa yẹjú ẹ̀ dákun bá mi sàtúntò ọ̀rọ̀ mi ọlọ́run ẹ̀já kó kákọ́rọ̀ wa sí pé kọ́ bá wa yẹjú ẹ̀. nígbà míì àwa lè máa tọrọ pé báyìí mo fẹ́ kọ́ yẹjú ẹ̀ o lè jẹ́ pé mi tí wọ́n fẹ́ kọ́ yẹjú ẹ̀ tí ò ti sùn à o ò lè kú tẹ́lẹ̀ dàkú ní ó yẹjú ẹ̀ síbi tọ́ dáa. tóró lọ́pàá mi tọ́ da wọn ló sì máa ń tọ́ àánú ọlọ́run ọba ìlú ìjọba lórí bàbá àtàkì ní bẹ́ẹ̀ pé ìtàkùn dàbí rí yàtọ̀ sáwọn nǹkan tó ti pé ọlọ́run ti fi mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn pé ilé ìdáadáa ilé ìyàwó ṣùgbọ́n báwọn nǹkan tó jẹ́ nǹkan tó pamọ́ sí rí bẹ́ẹ̀ dàgbà tó mọ̀ tó ju Allah subhanahu wa ta'ala lọ. bẹ́ẹ̀ a jẹ́ pé alihaido ìjàlùkọ̀jọ́ nínú àwọn orúkọ ọlọ́run bá lọ́wọ́ nínú àwọn orúkọ ọlọ́run tó ti hàn dáadáa tó tóbi dáadáa lọ́hìn àgbọ̀ pé ní orúkọ ọlọ́wọ́ bá tó tóbi jù òun náà ni wọ́n wà. tó lẹ́yìn lábọ̀ ìjàlá rẹ̀ lẹ́yìn lábọ̀ ìjàlá rẹ̀ sáà sí àwọ̀ orúkọ táwọn olùmọ̀ tó máa sọ pé á ah, tóbi náà orúkọ ní àlìṣáìjú àti àlùfọ̀yò torí ẹ̀ láti rí pé inú àgbọ̀ mu ayé tẹ̀sí kitabillahi orúkọ yìí náà lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹta nínú rẹ̀. الله لا إله إلا هو الحي القيوم قوله قوله سواء على ولا تكلني إلى نفسي طرفة عين تكلني أي لا تتركني ọlọ́run mọ́ta mọ́ta mi dára àbí ọlọ́run mọ́ta mi dára àbí ní ìkájú pé dákun mọ́ta mi dára àbí ẹni ọlọ́run bá dáadáa rẹ̀ nǹkan dé o tọ́lọ́ bá ní òkè ṣe ń tó o lérò kó lè yẹjú ọ̀pẹ ọ̀yá máa yàn án nǹkan tó yàn o lọ́jọ́ pé níjọ́ kìíní àná táwọn sọ fáwọn ọ̀gbẹ́ ẹ má pé kó kọ́ rí mi o ẹgbẹ́ ikú kọ́ rí àfi Buhari àfi Buhari torí sẹ́yìn nínú èdè lápá wa inú èdè Haúsá ńlá nìtumọ̀ rẹ̀. bìmáàna ìlà yẹni pé kò sẹ́tò lè tukọ̀ nàìjíríà ìlà bùkọ́ọ̀lù táwọn yẹn sọ̀rọ̀ ẹnìkan ní ẹsẹ̀ bí ṣé òun wọ́n pè ọ̀tọ̀ ní wọ́n ti kọ́ ṣé kò ẹ̀wò ni wọ́n ti kọ́ sẹ́yìn ni wọ́n kọ́ wọ́n bá ní lá ìlàhà ìlàlá bá àbúbọ̀ òtàwà ní gaskiya ìlàlá ṣe àlà sẹ́yìn àlà kò sí sáà jọ́ sí kúló sọ lódodo ìlà ní tùmọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn haúsá káwọn sọ pé kò sẹ́ni tó lè tukọ̀ nàìjíríà àyàfi adarí wa ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kò kọ́ ọ̀rì gbólóhùn tó burú jáde gbólóhùn tó burú jáde gbólóhùn tó yí tọ́jú gbólóhùn ẹ̀kọ́ títí ní síbi ẹ̀kọ́ tó lágbára mùsùlùmí ti gbọdọ̀ pé kìnìún ọgbọdọ̀ sọ́ra ní kó ṣe fìyẹn torí kò sẹ́dá kan tó lè ṣe kankan tó lè dá nǹkan kankan rí pé pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú ọgbọ́n rẹ̀ kéde àyàfi pẹ̀lú ètò ọlọ́run ọba tí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ láti tó ti tò àti pẹ̀lú ọmọ ọlọ́run ọba tó bá wà lóko. òjò ká ní nǹkan láti náà tó yọ abé ẹni yóò tọ́ bá rọ̀ máa ń kà tọ́ bá tó máa ń kà kàkà wó kílà ilẹ̀ yìí. ẹ ń bá lọ tó máa ń kà tọ́rọ̀ máa ń kà pé nǹkan ìdí ọmọ òun ẹbí ọlọ́run dáadáa ni. àti káwọn ọmọ abẹ lọ sí wọ lọ pẹ̀lú táwọn tí ọ̀rọ̀ òye tí wọ́n ń sọ nínú wa pẹ̀lú tó àwọn tọ́rọ̀ òye tí wọ́n ṣe nínú wa wọ́n fi tí wọ́n fi wá wọn ọmọ bó ti lapa tó ní ọ̀rọ̀ àfídà ni torí tọ́rọ̀ àfídà bá yé wọn gbólóhùn òní máa jáde o ló jẹ́ pé àwọn ọmọ àyà wa ní agbó òkè ọ̀ya ẹni rí wọn tí wọ́n há lùkùrá ní pọ̀pọ̀ ṣùgbọ́n àfídà ọ̀gbìn ẹ̀kú pọ̀ nígbèsàlẹ̀ ọ̀rọ̀ lọ́jà àkéde kábílì sọ́nà ọmọ ẹ̀mí àkókò ẹ̀yà ní nọ́ọ̀sì yẹn ọmọ ẹ̀mí sí. ẹ̀rẹ̀ lómi wọ́n há kura ni ó dẹ̀ máa wọ ẹlẹ́wà ẹ̀wà rí ẹ̀wà rí olùgbé olùgbé orin tí ọmọ ń kọ sínú yóò gbé fóònù orin yóò sọ sínú ẹ̀wà yóò máa gbọ́ orin yẹn lọ tí wọ́n bá ti kura ní kaba yóò hàn mọ́ lẹ́nu ni. gbogbo kura ń tọ́ yẹn gbọ́ kọ̀ọ̀kọ̀ sẹ́nà lẹ́rìí wọn sàdáhùn sí o ẹgbẹ́ kùrákẹ́ ló bíi máa kọ́kọ́ gbogbo kẹyọ ẹtù ní pọ́pọ́lọpọ̀ tọ́ba ló ń gbé àgbà ń tẹ̀sí tẹ bá wù wọ́n sùn sí ànálẹ̀ sí wọn. ọ̀rọ̀ àkéjà yẹn ọmọ ẹ̀jẹ̀ púpọ̀ gan-an nínú ìgbésí ayé wọn. yàtọ̀ sáwọn àbíbí báyìí tọ́jú pé àwọn ọlọ́run tún lé bàbá wa béèyàn bá háyà mẹ́wàá háyà mẹ́wàá tó hàn àkéda díẹ̀ bẹ́ẹ̀ eléyìí náà ti tún jẹ́ ọ̀rọ̀ gbogbo àwa tí a ti àmójútó àwọn ọmọ nípa ìlànà ìkọ̀ọ̀hán kárí yìí pé ọ̀rọ̀ tí jẹ́ àdìsọ́ fẹ́ǹsì yẹn ó pàtàkì ká lópa wọn ma lọ́mọ kan jẹ́ pé kàn ákùrán lásán tòótọ́ bá ń ha lásán kò lè ní ìtumọ̀ sí ju ìdíje báàrí ìbísẹ̀ yánra ìbísẹ̀ gbéraga lọ táwọn òde tí ọmọ bá wa ṣe ti ń bẹ lára rẹ bá ń bẹ lára ẹ ìgbésí ayé tó tó yàtọ̀ ẹni pé bá a ti kọ́ wọn yẹn a mọ̀ fún ọ láwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ní í ṣe pẹ̀lú àtisọ́kàn wa kí ni àdáàbò hamalatul Qur'an gẹ́gẹ́ bí alimami Nawawi rahimahullahu ta'ala wọn kẹ ìbíyàn ti àdáàbò hamalatul Qur'an ìbí àlàyé nípa àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ẹni tó gbàlùkùrán ìdánilẹ́kọ̀ọ́ àìsí àbísọ́kàn tó gbádùn yẹn lẹ́ẹ̀kiri pé sẹ́yìn wà á rí sí bàbá sẹ́yìn tó lè dé àbí wà á rí àbí bàbá yẹn náà ni bàbá yẹn ni. òjò kọ́rọ̀ nàìjíríà ọ̀rọ̀ tó ti bá gbọ́dọ̀ mọ́ kó sọ́jọ́ ọlọ́run ní gbogbo ìbálẹ̀. lọ́pọ̀lọpọ̀ ní ìmọ̀ lílọ àwọn kan wo pẹ̀lú wọn. láti ilé tó ti sí lọ́wọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ló wà. tó jẹ́ pé gbogbo àwọn tá a jẹ́ ẹni tí wọ́n ń darí àwa náà kú ká tá a ká máa bẹ lọ́wọ́ wọn pé kọ́lọ́ máa tọ́ sọ́nà tó kẹsẹ̀ wọn lè lórí òkú. ṣùgbọ́n kàkà tó fi ẹ̀ka tẹ́lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ à ń sọ pé ẹ fọ́ kabalẹ̀ ẹ jẹ́ kí bàbá wọlé tí bàbá bá ti wọlé báyìí àkùrẹ́ tó ti ta ọ̀rọ̀ tí bàbá bá wọlé báyìí àkùrẹ́ tó ti ta ọ̀rọ̀ gbogbo ẹ̀dá ló ń kálukú wá rí iṣẹ́ ọwọ́ wa lọ́pọ̀ ló yà náà jẹ́ nàìjíríà o iṣẹ́ ọwọ́ wa lọ́pọ̀ nínú àwọn àyà tó ti pa jẹ́ nàìjíríà ètò ọ̀pọ̀ fún abẹ́rẹ́ ká ṣe òní ká máa fi táwọn bá káwọn olóògùn tó àdájọ àwọn ẹgbẹ́ wa ká tẹ̀lé padà sínú ẹ̀sìn wa ká tẹ̀lé padà sínú òtítọ́ òdodo nínú mímọ́ náà àti àwọn òfin kan tó ti pa àmì ẹ̀rẹ̀ nínú àwùjọ tó ti jẹ́ pé lè rí ìyá pẹ̀lúwẹ̀ tó bá bẹ̀rẹ̀ rẹ̀ láwùjọ. Nínú àdúrà yìí, táà ń ti láàárọ̀, táà ń ti lálẹ́ ní pé wọ́n lọ, ìwọ lọ bá láàyè. Ìwọ lọ́ba tó ń tọ́jẹ́ pé ọba tó dúró lórí gbogbo ìdíjí gbogbo àwọn ẹ̀dá rẹ̀. Dákun ti àtúntò sàtúnṣe ìdíjí ìmì àti ọ̀rọ̀ mi. Ọlọ́run ò dákun má dàmí ọ̀rọ̀ ara mi ní ìgbàdúpẹ́ ní ìtẹ̀jú kan kò lẹ́yìn tọ́lọ́ bàbá dáadáa ó sòfò ó sòfò kí lọ́wọ́ abẹ́rẹ́ lẹ́yìn ọlọ́ àná máa fi kò lè rí lẹ́yìn ọlọ́ nígbà tí ẹrú jí láàárọ̀ tó ń lo gbólóyìn fún ọlọ́run àti ọlá rẹ̀ dàbí lọ kí tí wàá ní débi fún ọlọ́run tó tún wá ní ààbò lọ́kùnrin bí arí báyìí bá ti kó ti tọ́dọ̀ rẹ ní ọlọ́run obì àwọn òun náà àà ebi wọn náà wọn ní akọrọ sí ni ó ti gbàgbé kó wí díkùrú ìyáàrọ tába ti dúró tọlọ ẹjẹ adúró sí pátápátá ẹjẹ àtà gbogbo ọkàn wa ti Allah subhanahu wa ta'ala pẹ̀lú káṣí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti máa rí pé orí ilé tó pọ̀ yóò máa bẹ fẹmi àtẹnukọ kan wa eléyìí nínú àwọn àlùkà títà àwọn ṣe àárọ̀ àti àṣálẹ́ òun náà ní díkùrú yìí. òṣèké tí a bá wọ síkìrù yẹn àlìmáàmù hákìmù gbé jáde wọn sọ pé sọhìn àlìmáàmù sáfì àwọn náà bá wọn wọ sí pé sọhìn ìta bá wọn sọhìn ìtàgbé bàtà tẹ̀lé yìí wọn lábàá ní ìbẹ̀rẹ̀ làwọn ká gbọ́ síkìrù tí ó tẹ̀lé. أمرنا وأمر الحمد لله رب العالمين اللهم إني أسألك خير هذا اليوم فتحه ونصره ونوره وبركاته وأولاه واعوذ بك بشر ما فيه وشر ما بعده وإذا أخشى قال افتينا وأخشى الخلق لله رب العالمين وإذا أخشى قال اللهم إني اكثر خير هذه البينة فتحها ونصرها ونورها ومنفعها وهداها وأعوذ بك من شر ما فيها وشر ما بعدها وصحابي الكريم هو أبو مالك الأشعري رضي الله عنه. Ele wà látọ̀dọ̀ àwọn ọmọ ìlú Aṣàrí, ìyọ́lọ́wọ́ bá kí ọba wa yọ́nà sí wọn. Wọ́n nínú àwọn akẹ́kọ̀ọ́ òkè òdìsí ọlọ́run, sọ́nà ọmọ àlejò àìlà àlejò sọ́nà wọn ti ní àárọ̀ àti ní àṣálẹ́. Wọ́n náà ní pé wọ́n àṣà yàn وأصبح الملك لله رب العالمين اللهم إني أسألك خير هذا اليوم فتحه ونصره ونوره وبركته وهداه وأعوذ بك من شر ما فيه وشر ما بعده تعرف لي ولا ورغبة أجل أرجو gbogbo ìka فتا bá a bẹ lọ́dọ̀ ọlọ́run bá tó gbogbo àgbàlá yé kò sí kápá lọ́fẹ̀ẹ́ dá kankan ẹran kò sí ọlọ́run bá tó gbogbo kan ẹlẹ́dàá òun náà ní kápá gbogbo kan wà lọ́wọ́ rẹ̀ ìwọ náà àfẹ́ ọ̀ ìní alùpùpù akọ́yọ̀ náà àtàlẹ́yà orí òní ọ̀tọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ orí òní ọ̀tọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ bá ti orin èyí tó ti pé èrè ìjẹ tí ń bẹ nínú rẹ̀ mò ń béèrè lọ́dọ̀ wọlọ èyí tó ti payá rẹ̀ fún mi dáadáa níbẹ̀ wọn tó kọ pé àwọn kàṣà nípa bá kọ pé fi ilẹ̀ ìlà làwọn bá dà bákan náà wọ́n náà sọ̀rọ̀ ọ́ náà sọ̀rọ̀ náà ìgúnlọ́wọ́ rẹ̀ ìgúnlọ́wọ́ àrùn títí ń bẹ nínú ọjọ́ tí mo wà yìí tàbí nínú òru tí mo wà yìí dákòtò fún mi olórí ọ̀dà lájẹ̀ bá ọ̀pá ọ̀gá ìyẹn ni pé àwọn sọ́lọ́tọ̀ alẹ́ làdó jẹ́ ìkórí ọ̀dà lówùrọ̀ ọ̀dọ̀ àti ní àkàlẹ́ bákan náà wọn ni ọ̀rọ̀ tàbí ní ọ̀rọ̀ ọ̀hán tó bá jẹ́ kalẹ́ ìmọ̀lẹ́ rẹ̀ ìmálẹ̀ ojúmọ́ tó mọ́ yìí dákun má fi wọ́n ni. ìmálẹ̀ tí tó ń bẹ nínú àtàlẹ́ tá a wà yìí mọ́ òun yẹn náà dákun má fi wọ́n ni. fún mi ní ìmálẹ̀ nínú àtàlẹ́ mi náà. ìtumọ̀ ẹni pé bí tọ́kí kéye lálẹ́ ẹ̀mí wọ̀lẹ́ àmàlẹ́ èmi ti kò ń kẹ́ ìmọ̀ àná lọ síbi ìmálẹ̀ ti ṣe ìmọ̀ àti ìṣẹ̀lẹ̀ rẹ̀. sẹ́mọ̀ yìí pé ìmọ̀ ìmọ̀lẹ̀ ni ọlọ́run ti máa ń sọ sí lọ ọ̀kẹ́ tó bá fẹ́ náà. ìmáàmù sáfà ni wọ́n á máa kó wọn kọ̀ọ̀kan lọ nígbà tí wọ́n fi padà lọ bá wà pé àfa wọn sì máa kó wọn kọ̀ọ̀kan láyé pé àwọn òrí máma oníṣàkẹ́wòtò ìlà wà fẹ́rin tó wà ṣéwèé bá ọ̀ṣàdá ní ìlà àtàríkè lè máa ń fi wà á kọ́ bá wà ní ibi àtàlẹ́ àìmọ̀ ونور الله لا يهدى لعبد أني شكوت إلى وكيع شكوت إلى وكيع سوء حلمي mo ké gbàjarè lọ bá àfààní torúkọ rẹ̀ jẹ́ wàkẹyà sórí àfààní bí mo ṣe ń ka kéwì kò yé mi bí mo ṣe ń sọ ìgbọ́yé bí mo ṣe ń kà tí mo pa ara rẹ̀ ìrìhá ìrìmà kí ni ọ̀nà àbáyọ fún mi sẹ́mi náà fi dẹ́ntí ọmọ akéwì tí ó fi yé mi. àbá náà wàá tọ́ka ibi ọlọ́pàá ìtọ́sí ni o ìmọ̀ àtẹlọ́ kìí jẹ́ kéèyàn onímọ̀ béèyàn bá sì ní kìí jẹ́ kí mo wúlò fún yàn. àṣàdá ni ọtọ́ka mi ní kéèké lọ́pàá ẹ̀sẹ̀. wà á kọ́ báwọn ni bí a ń nà lẹ́rìn ní màánú rún. Ọwọ́ sọ fún mi pé ìrẹ́ ṣàfihàn ìrẹ́ ṣàfihàn tó ọmọ ni pé ìdájúdájú ìmọ̀ tó rí òun ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ni ìmọ̀ bẹ́ẹ̀ sì ni ìmọ̀lẹ̀ yìí wọ́n ló rọ̀ lọ́ láàyò rúdá lè á sí. Wà á lọ́wọ́ sọ ìgbà ìmọ̀lẹ̀ ọlọ́run ní ìmọ̀ ìmọ̀lẹ̀ ọlọ́run ní ayé ní sẹ́ẹ̀kù pálẹ̀ ẹlẹ́sẹ̀ èèyàn kò lè jẹ́ àdíyà fún ẹlẹ́sẹ̀ ìyàwó èébí sẹ́ẹ̀kù pẹ́lẹ́sẹ̀ tó o túmọ̀ pé ìmọ̀ ìmọ̀lẹ̀ tàbá wa ń tọrọ àrùn sí tàbí wa ń tọrọ ìmọ̀lẹ̀ láàárọ̀ àti ní àṣálẹ́ wa túmọ̀ rẹ̀ sí wọ́n lọ bí wọ́n ti kò ń gbẹ lọ síbi ìmọ̀ tí wúlò àti ìṣẹ́ wọ bàrọkẹta bàrọkẹta hu tàbí bàrọkẹta ha ayé bìtẹ̀síìrì rìsíkì halali ọ̀yẹ ìbùkún òwúrọ̀ yìí ìbùkún àtàlẹ̀ yìí dákun tó tọrọ ẹ̀ lọ́dọ̀ wọ̀ lọ pẹ̀lú wípé kí wọ́n náà wá sí láti rí ìjẹ ẹ̀mú halali tó dáa láti dìbò wọlé jẹjẹ tọ́da ní òwúrọ̀ yìí látàrí náà kọ́ tó fi ọ̀rọ̀ tó mọ́ tó dára tó jẹ́ ẹ̀tọ́ láti ṣe ní rọ́ọ̀mù fún mi gbogbo eléyìí nínú àwọn kẹta ń tọrọ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ìrèké ọ̀la nígbà tí wọ́n tọrọ bẹ́ẹ̀ wá ní pé ìtọ́lọ̀ fún ọ láti sùkí láàárọ̀ yẹn títí omi di ọ̀sán ó tó di àtàlẹ̀ rẹ̀ ìgbà kékeré lọ́dọ̀ tí ó ní á ah, wọ́n sì ní wọ́n ọlọ́run ní gbogbo ẹ̀tọ́ pọ̀ ní ìtọ́jú halali wọn láti pè é lọ́wọ́ fún mi dípò kan yọ balẹ̀ ìdí ọ̀pọ̀ tó lọ ṣùgbọ́n tẹ gbogbo tọ́pọ̀ ni wọ́n fẹ́ jẹ ìtọ́jú halali láti kiri o làwọn anú ẹ̀ nígbà tí owó pẹ́ẹ́pẹ́ ẹgbẹ́ báyìí tó wó báyìí ọ̀kẹ́rẹ́ bí gàárì ni Allah subhanahu wa ta'ala gbé mọ́ o tún bá obìnrin dámadáma ṣe kúlíkúlí díẹ̀ díẹ̀ òbí sí tán wọ́n ní á ah! káàkiri kì í jẹ́ ibi jẹ́ jẹ́ yẹn báyìí káfíìrì bẹ́ẹ̀ bí títí ń jẹ eré sí ọ̀fẹ́ bí títí eré àmàlàmọ́lẹ̀ yẹn gàrí lásìkò yẹn gàrí yẹn ni òun náà ní ìtọ́jú àlámù tọ́jú fún ọ nígbà tó kí wọ́n tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àti ọlọ́run kàbí lọ nígbà tó jí bẹ́ẹ̀ náà nígbà tó bá dàgbálẹ̀ náà kápẹ́ torí náà ọgbà pẹ̀tọ́ bí halal náà ni. bákan náà wọ́n kò dáa àwọn kò dáa a ọba jalẹ̀. ìmọ̀nà òwúrọ̀ yìí ìmọ̀nà àtàlẹ̀ ìmọ̀ tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́ lọ́dọ̀ wọlọ́ yẹnni pé ayé àtàbà àtàbà tààlà mùtàbà àdìgbòdà mọ̀ ń tọrọ lọ́wọ́ wọlọ́ lọ́dọ̀ rẹ̀ ìfẹsẹ̀múlẹ̀ ìfẹsẹ̀rinlẹ̀ ìdúró digbidigbi lórí títẹ̀lé ìmọ̀nà mọ̀jọ̀kẹ́tẹ̀ ni ó yẹ kó wù ìmọ̀ gbogbo tí bá fẹ́ fi pẹ̀lú tọ́sọ́nà wọ́ náà ló fi jẹ́ kí n máa rí i. ìmọ̀pẹ́lẹ̀ ní gbogbo gbala ń wí lórí sọ láti wà pé èmi náà fẹ́ ọ́ tọ́ ní ìgbàgbé gbogbo tá a fẹ́ dáwọ́lé ọlọ́run dákun èyí tọ́jú ìtọ́là kára ni ojú àwọn ẹni dáwọ́lé máa tọ́ wa sọ́nà lórí gbogbo àwọn ètò lórí gbogbo àwọn ètò wa èyí tá a ti ti mọ̀ nínú mọ̀nà dákun fi ẹsẹ̀ wa nílẹ̀ rí. torí ìwọlé rí nàfọ̀rọ̀ ní yọ títí ẹni tí ẹ̀yin mùsùlùmí yìí náà tẹyẹ pé tẹ ẹ ká nínú ayé àlè Ọlọ́run tó fi hàn yín tẹ ẹ títẹ mi tẹ gbogbo gbalẹ máa sọ pé èyí náà sọ̀rọ̀ ọmọ olùsàkè tọlọ kó fi yín mọnà ìtọ́lá gara tó dúró dídí tẹ ẹ mọ̀ pé tẹ ẹ sọ nípa yóò sí lórí ìlànà ìlànà kìrìtẹ́nìtì wa ni ìlànà Ọlọ́run tó fi hàn yín àwọn ṣe ní sèkì òye ọ̀dà ẹ̀sìn Islam tó ti fi màwá ẹ̀sìn tó jẹ́ sí ìmọ̀nà ní gángan ní ìmọ̀nà fẹsẹ̀ wá nílẹ̀ lórí rẹ̀ wọ́n jẹ́ àjẹsẹ̀ kó bẹ́ẹ̀ kò là kọ́kọ́ ẹlẹ́yìn kejì ni pé àwọn nǹkan tá a tún máa dáwọ́lé nígbà tá a dí yìí tàbí gbà tá a ń kírun tá a tún wọn abẹ́ yìí dákun jẹ́ ká máa fẹsẹ̀ lé orí ìlànà tó dáa tó dúró níbi tí wọ́n lọ́wọ́ bá fẹ́ má jẹ́ àṣẹṣẹ gbé orí túmọ̀ rẹ̀ ìròyìn tọ́jọ́ tiẹ̀ ìṣẹ́sìn ìṣẹ́sìn ni wọ́n tó dá ní ìròyìn tó bá wá ẹ̀sìn padà sínú Islam tó bá padà sínú Islam wọn náà máa pè é nínú òfin tẹ́lẹ̀ ọwọ́ àrí ẹ̀sìn pẹ̀lú òfin rẹ̀ ẹ̀sìn pẹ̀lú ìlànà rẹ̀ ẹ̀sìn pẹ̀lú gbogbo àwọn ètò ètò kúnrẹ́rẹ́ òsèké ìgbẹ́ nínú rẹ̀ tó bá ti bẹ̀ náà ọba ìlẹ́gbẹ́ ọláìmọ̀nà olú àti àtàlẹ́yìn tùmẹ̀ náà lè lórí ìfẹsẹ̀ múlẹ̀ ìfẹsẹ̀ rílẹ̀ lórí ìmọ̀nà wọ́n kọ́ ọ́ làbàtọ̀ ìhàwà dáhùn dé ebi lẹ tí ọjà fa ìfẹ́ mọdò kọjá pé fẹẹ lómi máa máa tẹbi dàpọ mọdò rí mi ọkọ bá wí má tẹbi lórí fẹẹ lójú ọmọ àlọ tẹbi fẹẹ lójú kí ìyapa fẹnu kí n máa tẹbi lánàá wọ ọdọ lówùúrọ̀ mi àti ní àtàlẹ rẹ. قال الجميل رحمه الله تعالى قوله فتحه ولكل صوانه منه àdó àyẹn gbégbé fatia wò títí àti gbogbo tó wà lẹ́yìn rẹ̀ yẹn tó wà lẹ́yìn rẹ̀ wọn náà ni wọn náà sọ̀rọ̀ náà wà wò wọn bàtà kẹsà wò wọn gbòdà àwọn tó tẹ̀lé yẹn ọjọ́ bàyá tó lè kọ́lì ọjọ́ àlàyé gbogbo tọrọ orí ọjọ́ òní nínú orí ọjọ́ òní tí tọrọ òun náà ni èrè ibẹ̀ ìgbéniṣepọ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ̀ mà àti tẹ́rìrì àti títẹ jíjẹ mímú rọrùn tọ́jẹ́ ti aláàbò ní ẹ̀rọ fún mi àti ìfẹsẹ̀ mímúlẹ̀ lórí ìlànà ìjẹ yapa fẹ́rù ìtumẹ̀ ní ọyọ̀ òyìn náà ọkàn tó kàáni ọkàn tó kàáni ọyọ̀ ọ̀tá ti wí yẹn gbogbo nǹkan ti wà nínú rẹ̀ àǹfààní náà tá a fi náà ti kiri gbólóńkọ wá wípé bí sábì máa fi hì nínú nẹ́sù dígírù yẹn wípé ìwọ náà wá àrùn òbí kàbí sábì máa fi hì mo sábì wọ náà kó o ní bí aburú tí ń bẹ nínú òwúrọ̀ tí mo wà yìí láyé pé kí alẹ́ ni máa fi hà nínú aburú tí ń bẹ nínú ta lẹ́yìn òwúrọ̀ tí mo wà yìí mo sábì wọ náà ọba kò ní bẹ́ẹ̀ o mo sábì máa bá ẹ̀dá àti aburú tí ń bẹ lẹ́yìn rẹ̀ àti mo sábì máa bá ẹ̀dá ìyàbò ti bẹ̀lẹ̀ yẹn kàgbé ti àlebàlẹ̀. tọ́ gbólóhùn yẹn ayé fi hádàlì yọ̀ọ̀mì àwọn èyí lẹ́yìnlá àbò ti bẹ̀ nù nínú òwúrọ̀ yìí nínú ọjọ́ yìí tàbí nínú òru yìí bẹ́ẹ̀ náà ni ti bẹ̀lẹ̀ yìí rẹ̀ èdè bẹ̀lẹ̀ yìí ọjọ́ ìyàbò ti bẹ̀ mẹ́ mọ́tàdì wọ́n lọ́kọ́ bẹ́ẹ̀ o tàbí àbò ti bẹ̀lẹ̀ yìí òru yìí gbogbo ẹ̀ wọ̀kútàfà bí ni àtúntò á ọ̀yìn ni màá bá ń jà wò. ọwọ́ agbájú tó pẹ̀lú pé kó tún tẹ̀sẹ̀ máa sọ pé òòrè ti bẹ̀lẹ̀ yẹn rẹ̀ torí pé gbàtò ti wí yẹn ó ti dé ó ti lé wa ó ti sì yé wa yí pé gbogbo jíjẹ má burú yẹn bá a ti wá ọlọ́wọ́ bá yóò sọ fún bẹ́ẹ̀ àti sọ̀rọ̀ orí rẹ̀. gbogbo eléyìí ọjọ́ ìṣàrọ̀ tó bí anna dárí àlùmọ̀fà sílẹ̀ àhámọ́ mi dárí àlùmọ̀nà rẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run ọ̀yìn dà ní píríncípù kan ní nínú òfin ẹ̀sìn ọlọ́run èké jáde olùmọ̀sáfì mọ̀kàndàmọ̀ àdá jáde olùmọ̀náfẹ́ títí àwọn ìbàjẹ́ ṣubú títí ìbàjẹ́ láti ìbàjẹ́ ṣubú òun là á ti tiwájú ó ti ṣe gbogbo púpọ̀ lórí mímọ kó kan àǹfààní tàbí ìgbà tó lórí jọ ìbàjẹ́ àkọ́kọ́ pàdé pé nǹkan yóò dà tó wà nínú sọlá ó ń pè pèsè nǹkan kí ni ń kọfà ẹbí ṣe èrò kó tó ọmú pẹ̀lú Ọlọ́run ẹ wò bí ọ̀rọ̀ rẹ ti lè gbogbogbò yóò lọrọ ṣe tó sì ta ìlọ sí ní fọsẹ kí ni òkú ọmọ àfihàn fi wọn ní ìmọ̀ Ọlọ́run ọba lọrọ ṣoṣo. àti pé nígbà tí aburú bá wà nílẹ̀ tí dáadáa wà nílẹ̀ á gbìyànjú kọjá pé aburú yẹn á mọ báwo la ti fẹ́ ti aburú dànù nítorí bá máa kó òye ṣùgbọ́n tá a bá lórí là ń kó jọ tọ́ba padà yá á ṣàbùn dànù ìdínà ọ̀sẹ̀lẹ̀ ìdínà ọ̀sẹ̀lẹ̀ wíwá ẹlẹ́sìn máa rí pé áńlò sọ̀nà òjò máa yà nígbà tí wọ́n bá fẹ́ ti àtúnṣe wọ́n kọ́kọ́ ṣàtúnṣe ti bẹ̀ láàrin ara wọn síwájú fún ó tó máa ṣàtúnṣe ti bẹ̀ láàrin ẹlòmíì tí ìwà tó lórí lànà yóò tún rẹ̀ fi múlẹ̀ tó lórí lànà gbogbo àwọn tí wọ́n jọ tọ́ra wọn wọ́n lọ fún àwọn tó bàbá ni, ní òfin ní máa pàkà sọ. tí wọ́n bá ti ẹ̀fẹ́ kojú ọ̀tá tàbí wọ́n lẹ́nìkan ti ń yakọ̀ òfin ọlọ́run tí wọ́n fẹ́ kojú rẹ̀ ọ̀rọ̀ wọn sọ̀ kan. ìbálòpì táwọn abẹ́ kí ni táwọn yẹn sọ fún wa ó ní ẹ wò ó ẹ jẹ́ ká gbóbi fún gbogbo tọ́jú láì ara wa ẹ má jẹ́ àá pé lágbájá ti ń kí ọ̀dà àwọn kékeré kúkú ní ilẹ̀ ìdílé rà kúbẹ̀ pẹ̀lú dúkọ kékeré ní àwọn tó mùsùlùmí kan tẹ̀ mọ́ ẹ̀sìn yẹn lẹ́yìn láti jẹ́ mùsùlùmí mùsùlùmí kan wà tí ọ̀dà kẹta fún ilẹ̀ ìdámọ́gbó tó láti jẹ́ mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí ni ẹjá ti kí ni o ẹjá ti kọ́ ó lè yanjú ó lè yanjú àti kọjá pàwọn akẹ́kọ̀ọ́ fúnra wa á ti kí ni o á ṣàtúnṣe ìbẹ̀ láàrin ara wa àwa tá a fẹ́ gbé èèyàn tá a fẹ́ tún èèyàn ṣe ọ̀yẹ̀ káwa ló ti gbà tuntun ṣe tá a bá gbà tuntun ṣe àtúnṣe wo la fẹ́ tún àwọn ṣe yà á yọ àrọ́jọ́ lórí mọ́ à ń lé mọ́ ọ̀yọ̀ kálá ṣe kàkà á bá tààyè tẹ̀sílẹ̀ ìdáwà á lè ní ṣe ọ́ níwọ̀n bí ìtọ̀nà kẹ́yìn máa rẹ̀ ṣe ṣàbìlì wà á ń tàtẹ̀lẹ̀ ìbùdá mi náà ṣe kàwọ́ ní àbá á ń bá yé فإذا انتهت بها فأنت حكيم لا تنه عن خلق وتأتي مثله عار عليك إذا فعلت عظيم أفن يا أيها الرجل المعلم غيره مقيم لك فإنت وانقوى بطلاء تسيوم لكم حلا لنفسك كان ذا التعليم إنقطع قولي تبتا بلا رجينا سوتا ولوك ونا إنقوى يوانا وبقى قولي ẹ̀kọ́ tó ọbẹ̀ ti kọ́ ọ̀yàn ìgbìdánwò rẹ̀ sí pátíkà rẹ̀ lára rẹ̀ kí wọ́n ló ti lò ó dáadáa nítorí lọ́dà kọ́ ọmọdé tó ní ọ̀dà tó lò sílẹ̀. sáfì ìjàwá àdìdì ìsìnkọ́ mi wọ́n bí ìdọ́nà ìwọ náà ló ń polówó òògùn fẹ́ni dára rẹ̀ ọ̀yá ẹni tí ọ̀gá kù ẹni tó ti wù hẹ́hẹ́hẹ́ láàrẹ̀ ti dé mọ́lẹ̀ kẹ́yìn mọ̀ ẹ̀yẹ̀ àbí ètò polówó òògùn ìwọ tó ń polówó kan ọba lò àárẹ̀ ti wọ náà ṣé oníkàlùkù wa ṣé yọ wá yọ wá nù ẹni tí ń polówó àárẹ̀ kan fún wa ipò òkùnrin rẹ̀ ń bẹ lọ́dọ̀ o tá a wá wò tá a bá àárẹ̀ lára tiẹ̀ náà nílẹ̀ Yorùbá ìwọ ni pé téèyàn bá fẹ́ tó tọ́wá jẹ́ sápàdé tí wọ́n ní ó lóye lọ́rẹ̀ tó ti ṣe ìwọ́rí tó ti ṣe ìwọ́rí. tọ́wá yẹ kó ti ṣe ìwọ́rí wọ́n lò tó ti ṣe àwọn wọ́n àmọ́ tọ́wá yẹ kó kò ṣe wọ́n polówó ni wọ́n rà tó ṣe ọ́ rí. ìtò ni wọ́n rògùn rẹ̀ aláàárẹ̀ rẹ̀ o ogun kọ́lé ajẹ́bí idán nígbà tá a lọ́ńdọ̀ bá bá a ti wọ́n bá a ti wá dé fáǹtì à wọ́n yà pa. Ibo tí ń sọ̀bọ̀ wá, ògùn yẹn ní Nàìjíríà náà, wọ́n gbà tiẹ̀. Tó nílò akẹ́yọ̀ rà, nílò akẹ́yọ̀ rà, bí wọ́n bá súnmọ́ tí wọ́n bò ó, wọ́n lè bàbá. Ṣé bẹ́ẹ̀ ló fi kọ́ lóògùn yẹn? kọ́ kiri títí ní ẹ kọ́kọ́ lọ lé ẹ lọ sí gbogbo gbèsè omi ẹ wà fún ìjọ tí kò yí bá lọ ẹ wà fún lóògùn fún wa àbí ẹ̀kọ́ ni mo ní láàfẹ́ òkè mi. ibi àbíyàn síkà bẹ̀rẹ̀ látòrí ara rẹ̀ wọ́n ní àhà àǹkọ̀ yìí hà kọ̀fẹ́ ní ara ẹ̀kọ́ bí ìgbẹ́rù kan rí ìtakùtà burú àìfẹ́ gbódòdó àìfẹ́ tẹ̀lé òdòdó àìfẹ́ tẹ̀lé lánàá kọ̀fẹ́ ní ara rẹ̀ kó mẹ́ẹ̀ ìgbésẹ̀ àǹtà mi kà tó bá parí pọ̀ lórí ara rẹ̀ kọ́ yẹjú ẹ̀ fà àǹtà àdé ọ̀jọ̀gbọ́n ni ọ́ o tó polówó oògùn o tó tàkùn nìkan torí pé ní àtẹ́ni ha àná kọ́ lọ́kẹ́ yìí. láàárín àwọn àti olùkẹ́ wà lá sí àgbẹ̀dẹ̀ ìlànà àárọ̀ ní àárẹ̀ ìgbàlíyà àbáhárì ìgbà àbí. abáni látẹ́ni ha àná kọ́ lọ́kẹ́ yìí wọ́n kọ̀ fáwọn ẹ̀kọ́ níbi ìwà kan níbi ìṣe kan wọ́tá sí àbísílámù kọ́ wa máa ń rú rẹ̀ wá. ààrùn àríwùn àlẹ́ ìta láì tó tóbi ọjọ́ fún ọ ìdá àìta tọ̀wá sílẹ̀ àbùkù ńlá ni. ló jẹ́ pé amúlùsùn náà tiwa ni pé àfikún ni o á sì náà wá dé. gbogbo ẹni tẹ́ pẹ̀pẹ́ wù bá bẹ lára rẹ̀ nínú ọ̀rọ̀ ní káàkùn àpà sọ̀rọ̀ àtàlù kéde nípa kùlélé yìí èdè pẹpẹ wọ ewu gbàgbé lára rẹ ní ọ̀rọ̀ mi dárò àpò kébi dí alẹlẹ yà sàlàyé ẹ pàtì dáhùn èdè bá ń bẹ lára rẹ ní òṣìṣẹ́ yá àti ní àwọn tó ní ṣe pẹpẹ mọ asàlàyé ẹkú dákú tèmi kò tẹ sáwùbà ọlọ ní ìmáàmì gidi sọlọ èdè bá ń bẹ lára rẹ ní àwọn kò sí yá àdúgbò tó ní ṣe pẹ̀lú wa kéde rí asàlàyé ẹkú gbà ọ̀dà èmi ọmọ pẹ̀lú iná tó kó sínú táwọn yìí à yóò ti ra jùlẹ lọ́dọ̀ àwọn kẹtẹ bá sàlàyé pé yóò dà òbí ẹ̀kọ́ bá lọ́dọ̀ àwọn ìsúná ìgbà tí pé dídí àlélẹ wọn bá lọ́dọ̀ pé gbogbo ayé dídí àwọn ọkọ gbogbo ayé ló dídí à ó ti láǹfà rẹ gan ó dídí à rẹ. ẹ dákun ọ̀dọ̀ wọn wá ọ̀dọ̀ wọn wá ẹjọ́ èdè ọ̀gá ló bá kù sí àgbọ̀dọ̀ àwọn àjọ nínú ṣèbí wọ́n ní kíkí la jẹ́ fúnra ara wa ni èmi ò ní ní mo kù sí lára ọmọ àyá mi ọmọ àyá mi ò ní tó kù sí lára tèmi náà àti kákúra wa pé wọ́n àti kọ́ra wa wọ̀wọ́ rárá o á ti àlàyé ibi tá a bá kù sí á fúnra ara wa pẹ̀lú ọ̀nà tó dáa tó rẹwà tó jẹ́ kí nàṣẹ́ ha ọ̀wọ́ náà ní èèyàn kò ní jẹ́ pọ̀ sí ìhà kò ní jẹ́ ìdójútì lágbàlérò nàṣẹ́ torí pé yàtọ̀ bẹ láàrin àlùfáàfẹ́ ìhákú wọ̀nà sí ìhá yàtọ̀ bẹ láàrin kápá abẹ́ lójú kìíní àti pé abẹ́ pèdí láti ìpèdí láti ìdìgbà ká gbéyàn ó sàgbà torí pọ́wẹ́ ìgbà ọ̀tọ́ gbàdúrà rẹ̀ nígbà tá a bá ń ka ọ̀pọ̀lọpọ̀ tó rà ẹ̀yìn àti ẹ̀yìn dá àti ṣẹlẹ̀ tó lọ́ọ̀ mo fura àwọn kátàkà gẹ́gẹ́ bí ẹ̀sìn máa sọ pé òkú ń sàlùkù wa náà dígí ọmọ ìyá wa jẹ́ ẹ dákun ní mo kéré tẹ̀sí lè bá ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo fura sọ̀rọ̀ máa ti kọ́ gágágágá inú kébi ti gbọ́ yìí ni pé báyà kan yẹn inú kaba ìlú wa ṣùgbọ́n tó ó ti di kẹ́ láwọn ìlú kan tí tó bí yàtọ̀ ti ta ní tó fẹsẹ̀ kúlẹ̀ ṣùgbọ́n tí ọba pé áà ah, gbogbo ń tọ́lọ́ nǹkan àbẹ̀yẹ́dà kò bá wòye sí àgbègbè yìí ọmọ ti jẹ́ pípọ̀ fún ẹlòmíì nípa. ìdìbò ọgọ́ta lọ́nà pariwo rẹ̀ pé pé. sẹ́wọ̀n pété nǹkan bí ọba tó ń tọ̀ náà bí ìbá fẹ́ sífẹ́ ló ti léwọ̀ bí akọ òun náà tó kò yóò fi á ọmọ ìyá ìdíjọ́ rẹ̀ òṣèlú gbé ọ̀pẹ̀ ìwọ náà èmi náà sàbẹ̀dẹ̀ dé o ìjọba ìgbàgbà tí mo rí mi mo rí mo rí mo rí níbi ìdè mi à ẹ bá lọ wọ́n sí àbá ìgbàgbà yìí àwọn ọ̀rọ̀ tẹ́ rí ẹ̀mú sẹ́yìn mú dání àwọn èyí yìí ọ̀lẹ̀ ọ̀fẹsẹ̀ múlẹ̀ àgbélẹ̀ ọ̀rẹ́ wọn kò bá ní pé wọ́n sàbẹ̀dẹ̀ lọ́ba ní sọ́wọ́n mi sàgbélẹ̀ ọ̀rọ̀ mi ṣùgbọ́n tẹ bá wọ́n sàkọ̀ ìtẹ́ ni tó lálàáfíà àmì ọ̀dà ọ̀rẹ́ ìmọ̀tẹ́lẹ̀ ni oríwó ẹni tí ọkọ̀ bá wí ní ẹ̀sìn ẹni wọn tọ́ tọ́ la sí nítorí ẹ̀sìn kọ̀ ìdáwí. lọ́jà àwọn ibi tí o tán bá tó wá sí gbogbo ẹni tí kú ní ilé fóònù ọkọ̀ àwọn ọkọ̀ dá ẹni tó ń yìí. wọn á kàlàkà kan tó ṣe ìkórè bàbá láti jọ tó ṣẹlẹ̀ tí wọn bẹ ìdí rẹ ètò ìrántí rántá yìí ètò ìrántí rántá yìí tẹmí tẹ́lẹ̀ lọ ìnálẹ wọn lọ àá nígbà wọn wà gbà wà gbà yóò wò ní ìdí pọ̀ pọ̀ bàbá náà bàbá ẹ̀ tàbí dé tí wọ́n lọ́ọ́ gbà lọ́ọ̀mì àwọn yọ lọ. bóyá nǹkan kan ò sí yé wọn jù bẹ́ẹ̀ lọ́tẹ̀ bá gbọ́dọ̀ tó dáa ó ṣe ti kó ṣe kí ni o wọ́n gbọ́dọ̀ ṣe ẹ̀rù ni. èyí wọn bá sì yí sí gan wọn máa ṣe lẹ́yìn ní a wò ó bójú ọ̀kárí ọ̀kárí tọ́lọ̀ fìlà ọ̀kárí lókè ìgbà tí wọn bá ti gba ẹ̀dá ọ̀sẹ̀ káwọn ọ̀nà ká ní ọ̀nà tó dáa láti máa fi ti àwọn àtúnṣe àwọn èèyàn gbogbo tí ìjọba burú á ti dànù àwọn àgbàdà wọlé. àwọn oní dáadáa ni ọkà máa gbé dáadáa lórí kábúrú ọmọ wa aburú yẹn ó ba dáadáa jẹ àbúrò ìfà burú á ti ti dànù. tó àwọn àlọ́ ìdíjẹ́ ìrì dáadáa á lọ kàlẹ́ bẹ́ẹ̀ ló fi ẹ̀sìn ọlọ́ọ̀ba ṣe kẹ́kẹ́ ní àlẹ́ àwọn àdúrà tá ní láàárọ̀ àti ní àṣálẹ́ bá a ti ti tààrọ̀ rẹ̀ yẹn bẹ́ẹ̀ náà lọ́la ti ti di àbálẹ̀ rẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ rẹ̀ tuntun pé ilà hamsa tọ́ba alálẹ̀ yọ ọmọ pé àmọ́sẹ́yìnà wà á mọ̀tàlù kìlì ta alálẹ̀ báyìí o bákan náà gbogbo jíjẹ ìkàkọ́ ọ̀la pátápátá ó ti tún bẹ̀lá bẹ̀ẹ́ ìkàkọ́ ọ̀la ọ̀pá ìrẹ̀kẹ́ ládà ọ̀nà lórí. bákan náà tọ́ba alálẹ̀ yọ ọmọ pé ọmọ ìwọ ọlọ́run kì í ní àtẹ̀ríkà fẹ́rọ̀ káàkiri lẹ́yìnlá wọ́n tọrọ orí dígbé ní òwe fatiha ìwọ ọlọ́run kọ́ tọrọ ilé rẹ̀ bákan náà wọ̀lẹ̀ sọ́rọ́ ha ànàtẹ lórí ọ̀tá bẹ́ẹ̀ kọ́tọ́rọ́ rẹ̀ wọ̀n ní rọ̀ ha bákan náà ìmọ̀lẹ̀ ti ṣe ìmọ̀ òwúlò àti tẹ́lẹ̀ kọ́tọ́rọ́ rẹ̀ bákan náà wọ́n bá kẹta ìbùkún rẹ̀ jíjẹ́ bí mo rọrùn tó dé halali tó dára kọ́tọ́rọ́ rẹ̀ lọ́dọọlọ wọ́n kò dá àti ìmọ̀nà ìfẹsẹ̀múlẹ̀ lórí ìmọ̀nà àti ìyàwó ìfẹ́ kọ́tọ́rọ́ rẹ̀ bákan náà wàá ọtọrọ tọrọ lọ́dọ̀ wọn lọ́pẹ́ wọn sọ mi ọ wá yóò kó o níbi aburú ti bẹ́ ní òru ìyálẹ́ yìí àti aburú ti bẹ́ ní ẹ̀yìn rẹ̀ eléyìí a lè gbé sí zikiri tó tóbi náà zikiri a wọn bẹ sọlánù afáwọn àbúdá o kọ́nà ọba wọn wọ́n sọ pé hadithi wọ́n ní ìtàgbègbè rẹ̀ hasan ni tó nínú tàkéèkó wọn fi gbàgbé màá àkóní hadithi ni wọ́n tó sheikh alalibani àwọn sọ pé dọ̀yìnfò ni àwọn fi dín nínú dọ̀yìnfò abidawo ṣùgbọ́n bó ṣe rí nígbà tó pé àwọn àfa àwọn amájẹ̀mú tí wọ́n máa ń rọ̀ mọ́ nípa akásọ pé hadithi lẹ̀ àti kọ́lẹ́ ó wọn lọ. tòun ní bíbáyìí ṣẹ́kù wa Al-Albani àwọn sọ pé wọ́n ayé fún àmọ́ bàbá yìí sọ pé hadith yẹn wọ́n ní hasan ó súnmọ́ pẹ̀lú pé bọ́yá wọ́n tún rí àwọn ẹ̀gbà wá ní yóò tún ró hadith lágbára ọmọ tí wọ́n lọ pé hasan sákòtò ayé fún mi ìbílẹ̀ rẹ̀ wọ́n wá rí wọ́n wá ní àwọn tó rúkọ oríṣiríṣi tọ́gbà ọ̀nà oríṣiríṣi ní ìwà látara rẹ̀ tí wọ́n bá kó ojú ọ̀nà yẹn papọ̀ hadith lè kó ní sọ ayé fún yọ padà ní hasan náà yọ̀ọ́ nítorí àwọn bí ìtàkùnrí lọ́gbẹ̀rẹ̀ ọlọ́gbọ̀dọ̀ àìlẹ́m nínú kàtàlù ìtìsẹ́lẹ̀ nígbà pàdé lọ́gbà tó ti pé àwọn ọkọ ní hadithi wọn ti sọ̀rọ̀ ní lórí ẹ̀sìn wọn lọ́kọ̀ àìlẹ́m. hadithi tí ó tẹ̀lé sọ́jọ́ méjìló ẹlẹ́ẹ̀kẹ́rìndínlógún nínú àwọn àgbà òru àtọ̀bá ọ̀nàdá òun náà ní èsì àkùkọ kíkà rẹ̀. ọ̀sán وعلى كلمة الإسلام وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة نبينا إبراهيم حبيبا مسلما وما كان من المشركين ولذا أبقى قال أبقينا على كبرة الإسلام وشعبي حبيب وعبد الرحمن بن أبي أبي رضي الله عنه ọmọ lábẹ́rẹ́ abọ́mọ ọmọ lábẹ́rẹ́. Yà èyí á fi àwọn àyìnlá ọ̀gbìn ọlọ́run. Báwọn kò ju ẹ̀rẹ̀ fún àdúgbò sọ̀mọ́ lórí ẹ̀. Ẹ̀gbẹ́ yàtọ̀ ń bẹ láàrin ìyá tí ọlọ́mọ ní ìsàlẹ̀ àti ìyá tí ò ní ọmọ ní ìsàlẹ̀. Táà ní ní àyà táwọn àgbò ní àyè. Mo rò àti àfimẹ́rì lẹ́yìn sí rárá mùsọ́fà táwọn àdìgbò mùsọ́fì yìí torí pé lè lágbáwá ìdètò wẹ́ púpọ̀ nínú àwọn àdìgbà táwọn máa ń pè láàbọ̀ àti àtàlẹ́ òun àti gbọ́dọ̀ bíkìrù lọ́wọ́ sí sàbẹ̀ títí Abdurrahman bọ́nà àbí àti àtọ́gbà wa lọ́bì ọ̀gbọ́n ọ̀hìn ìwà ọ̀gbọ́n lọ́nà àwọn àtìkáàrò alọ́tún ti sọ̀rọ̀ ní sọ̀rọ̀ àwọn tèmi àtìbáyìnà àìlà àtẹ́kọ̀ọ́ ti gbà àti òlọ́wùrọ̀ yìí lórí ẹ̀sìn là lórí ẹ̀sìn là ìlànà Islam láti lórí yọ. gbọ́dọ̀ fi sọ̀rọ̀ fi gbà ayé ní ní ṣáàtì ẹ̀sìn òdìbẹ́sẹ̀ olóògùn wọ́n kọ́ni tó lè fi tọ́tù ní máa yẹ sọ́nùnà nígbà tí fi tọ́rọ̀ sí lè wá yóò tó máa fi ní o sọ́nùnà yóò tó máa fi sọ́nùnà jíjí táwa ti lórí àti lórí ìlà. bákan náà wàhálà kẹlìmọ́tì ìfúlá àtúwájú lónìí lówùrọ̀ yìí sórí gbólóhùn àfọ̀mọ́ ọlọ́ọ̀ gbólóhùn ta fi dé gbogbo jíjẹ mẹ́ẹ̀kọ́ jìnnà sọ́dọ̀. gbólóńtà fi lé ìbólógún tí ọlọ́run tá fi lé ìjìnlẹ̀ tí ọlọ́run bá tọ́ lára rẹ̀ lọ. òun náà ní kẹ́lí ma fi ṣàhádà gbólóhùn jẹ́rìí jere àṣehàmù aláàbíra àdéhùn ọ̀ ìdájúdájú èmi jẹ́rìí o pé kò sí ẹni tí ìjọsìn tọ́jú ló ti tọ́jú lòdò sí ìgbà kàmọ́ subhanahu wa ta'ala wa anna muhammadan rasulullah àwọn a wa a wa rasuluhu àti pé dáadáa tí muhammad ẹrú ọlọ́mọ wa ni bákan náà ìṣẹ̀lẹ̀ kálífà yìí ni kálífà tó kálífà class gbólóhùn àkàmánu dàbí kálífà tó ṣahádà gbólóhùn ìjẹrìí àtúntì lórí rẹ iná àdáńgbé títí tá a ti sùn àtúwájú sí sórí rẹ bákan náà wàhálà kí ni wàhálà mi nàbí wàhálà kí nàbí iná muhammadu sallallahu alayhi wa bákan náà àtúwájú torí ẹ̀sìn àtẹ́jọ́ Muhammad lọ́la àtàlà. gbọ́dọ̀ wọ̀nyí sáàtì torí ẹ̀sìn àtẹ́jọ́ sọ́lá mi àbọ̀nìwò anáwó kọ́lá ha tààmìmán àwòtàlímán bẹ̀rẹ̀ ìdí olùkọ́ ẹ̀dùnmí ìlẹ́kọ̀ọ́ ìlú ẹ̀kọ́ adájúmọ̀ pé jẹ́gbọ́n kò ìlà sáàtì sórí rẹ̀ òun náà ní dínú àdégbà Muhammad sọ́lá lọ́wọ́ àlè الإمام النووي رحمه الله تعالى وصبيه وصبيه منه كتابنا كتاب النووي لعله صلى الله عليه وسلم قال ذلك جهرا وفي بها عليه السلام كان يقولون بالفتاة رسوله وعلى دين نبينا محمد وقصته على دين ويسلم ونزلوا على دين نبينا محمد فيا مثلا يقولون يقول سمي ليسمعه غيره يتبعه غيره كان بيو تكيني وكل بقى خير منكم كل بقى خير منكم كانوا بي غيره كانوا بيو لكم بقنا أو ليتعلم غيره أكيد كانوا بيو لبعضهم ike bá ti tẹ̀lé ní o bá ti wí nìyẹn olùdó gbólóhùn bẹ́ẹ̀ pé wàhálà bí ní nàbí jìnnà Muhammad sallallahu alaihi wasallam. bákan náà wàhálà ملة أبينا إبراهيم بكنا توت سوريا سني النبي محمد أن النبي وإبراهيم عليه السلام من النبي إبراهيم في الأرض علي إيه؟ ال الحنفية كلا بي إن النبي إبراهيم فيه láàmú náà ni o láàmú náà ni ọba ti kánú àlùkò wáyé ní àwọn àmà abẹ́ ẹ̀kọ́ ni ẹ̀yìn àwọn àlùsẹ́lẹ̀ kan bá wọlé tó àjù أن الحنفية ملة إبراهيم أن تعبد الله وحده لا شريك له èdè jẹ́ ti àlẹ́ bí bọ̀dé ní ti àlẹ́ àlẹ́ bí yá yẹn òun náà ọmọ sílọ̀ nìkan tó tó lóun nìkan tí ò مخلصا له الدين يجوز في أقوال النبي إبراهيم بني على نبيه لوري يعني النبي إبراهيم نعلم من دي دي دي بقاوا ولو صدق ملة أبيكم إبراهيم إبراهيم بابا لا يدي إبراهيم gbogbo èèyàn pátá ló ti dàgbà wọn ti báyìí wọn ti yàrá wọn pàpè mára wọn jagun wípé ànábì Ibrahim àwọn làwọn ní tó fi dórí ẹlẹ́bọ. nítorí kékeré tọ́mọ ẹni bá dáa sẹ́ni tó lè gbé lọ́mọ rẹ̀. kọjá ẹ̀rọ bàbá ńlá bàbá rẹ̀ tó ní ọba bẹ sọ̀rọ̀ a àní ọmọ kan ní ìlú yìí àní ọmọ kan ní ìlú yìí tó pè lọ́mọ ẹ wá òfin lérò àbúrò rẹ̀ ìlú bàbá rẹ̀ ní pè lọ́mọ torí gbàgbé ẹni tó bá wúlò kó dídì ìlú wọn pè lọ́mọ yọ ọmọ ọdún bí báyìí ha kìíní ọmọ olúwa ni ọmọ olúwa ni oníkàlùkù ló fi àdébí ìbọ̀dé mọ́ra rẹ̀ àwọn ìyàwó wọn lára wọn àwọn nàkọ́rọ̀ wọn lára wọn lọ́wọ́ àwọn mùsùlùmí náà kọ́ aláwàláwá ní àwọn aláṣẹ jẹ èyí àwọn ẹlẹ́bọ̀ náà láwọn làwọn ní ọlọ́wọ́n máa ká náà ẹ̀bọ̀ wà fún yahudi yan wàlá nàkọ́rọ̀ níyan wàlá ìkànnì hanifa mùsùlùmá. وما كان من المشركين ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حكيما مسلما ولكن كان حكيما مسلما وما كان من المشركين ọlọ́dún bá kẹ́rin ìbọ̀rọ̀ yìí mú yahudi jan àdẹ́bí ìbọ̀rọ̀ yìí mú ìbí yahudi yìí o kàmá tẹ̀sẹ̀ ọmọ ìyàwó bá ìyàwó ti dé lérò ìlú ọdún ìwé ti ẹ̀ èdè kẹ́sì rẹ̀ ti dáì rárá o òṣìṣẹ́ náà kẹ́lá àwọn jù ní. wọ́n náà lè sọ ní ìyá ẹ̀sìn rẹ̀ ti kìrìtẹ́nìtì o gẹ́gẹ́ bá àwọn kìrìtẹ́nìtì ti kiri wọ́n ti lérò walakin ṣùgbọ́n káàní hanifa mùsùlùmá anabi ibrahim jẹ́ hanif ẹni tó fì kú níbi fífì ẹni tó wọ́pọ̀ níbi wíwọ́ ọwọ́ kò níbi ẹ̀sìn tí òdo dédé lọ síbi ẹ̀sìn tó do dédé àníkùn ní ànábì Ibrahim alayhi salam Fatima sọ lọ́pọ̀lọpọ̀ pé gbọ́dọ̀hùn àníkùn ní èdè lágbára máa inú nìkúmá rẹ̀ ẹni tó bì í. ṣùgbọ́n tí ànábì Ibrahim ìsìnkú ọmọ nìkúmá tiẹ̀ torí pé wọn láti sọlá mi anabi ibrahim alayhi salam ìjọ tó ń dé jọ náà lọ wọn náà tó mi ìwà yóò náà àdìsọrí àwọn èèyàn dúró lójú ọ̀nà wọn ò sí lórí ọ̀nà tó tọ́ ẹ̀kọ́ ni wọ́n ṣe gbogbo ẹ̀tọ́ bá ti dé lásìkò yẹn báyìí wọ́n fi lọ síbi táyé ti di gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa sọ pé ilé ayé bá yé sí òun náà ní ká bá yé sí ibi dígbà bá yé lọ náà ní ká bá gbà yìí ẹ̀tọ́ bá tí ọba bá gbà lọ tí ọba gbà yìí ibi dígbà yìí ìgbàdo ti kí ni o àbótọ́ ọba gbà lọ ni ògbélé ọ̀rọ̀ kọ́rọ̀ ni o táyé bá yé di májèlé ọ̀yà lọ níbẹ̀ ẹ́ àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni táyé bá yí tọ́ba jẹ́ kó yí di dáadáa tẹ́sí ọlọ́run bá fẹ́ àhà ẹgbẹ́ náà láti wà tẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ sí náà tọ́ba yí di orí ibú àwọn òkùnrin bẹ̀ sí ní àwọn òní sórí ibú pẹ̀lú ọ̀pọ̀ anabi ibrahim alayisalaam nígbà tó wá dé táwọn èèyàn fi ti di ẹbọ yẹn anabi ibrahim ọwọ amáàlà ánìlì mẹyìn táwọn èèyàn ṣe ó fífò níbi fífì làwọn olùmọ̀ sọ pé alìmẹ́ìlú alìmẹ́ìlì ìsìnkọ́ọ̀mà fífì fò níbi fífì kí ni ó túmọ̀ sí ìgbódélé bí àwọn èèyàn ṣe ń tẹ̀lé ẹni tó wọ́n ní wọn fi bá rẹ̀ ọ wá fífò níbi fífì kí ni ó ṣe o yóò gbódélé alìmẹ́ìlú alìmẹ́ìlì ìsìnkọ́ọ̀mà torí ẹ̀ tó bá fi alẹ́ fífò ọdún mi ní ayé kò tẹ̀síyì ẹni tó gbódélé ẹni tí àfáàní àtòní ẹ à ẹwọ báyìí ti ń lọ ní o báyìí bá ti ń lọ ní ọ báyìí ti gbà náà láti máa dé ayé ọ̀fẹ́ yẹn mọ́ ìtayé fẹ́ ní ti ní wọ́n fi lọ bí ibi tí ọ̀dà o wọ́n fi lọ bí ibi ọ̀dà tó mú ẹrù ní ìmọ̀ lu ìtẹ́lu rẹ̀ bí ayé ká ti pa òfin ọ̀kadà náà ní ẹsẹ̀ yìí ayé ká wọ́n fi mọ̀lẹ́ náà ẹsẹ̀ kì í ṣe kì í ṣe tẹ̀lé ẹ̀sìn láì ọlọ́run bá ti parí ọ̀tọ̀ ní ìlú láàbù. alukuran ti ní ní ayé àti ìhìlbà pé òun ìbẹ́ yẹn lẹ́yìn ọ̀la ní pàlùmí. ìbàjẹ́ òní bá lójú ayé àti lẹ́yìn rẹ̀ náà kọ́ òní bá. ṣèǹdé lórí àti ìmùsàmì ọkọ̀ ọ̀jọ̀gbọ́n ló ní ọ̀bẹ lẹ́yìn ọba tó dára kọ́ àrùn kẹrì. ọlọ́run wà láti gánà wọ́n máa gánà ilé yẹn kàmá yẹ fi ẹmu mùsùlùmí wọn gẹ́gẹ́ bá mùsùlùmí ti sọ wọn máa ká ẹnìmí náà wọ́n sì di sínú àwọn òṣèlú sínú àwọn òṣèlú tó láwọn òṣèlú náà fi àdébí pọ̀ ní ìmọ̀ra wọn nígbà tí wọ́n kó àwọn ẹ̀rí jáde nínú ká ní àwọn ìbámu wọ́n wá ya àwòrán àdébí pọ̀ ní màálí sẹ́dá lẹ́yìn tó pé ọdún ọdún sẹ́kìtì mọ̀bìlì àti làwọn bí ẹni tí ń fi ọkọ̀ àfúnná. wọn láti sọ lọ pé kẹ́sì dábàá àìmọ̀ṣe ìbò àwọn ẹlẹ́kọ̀ọ́ ìparọ́ máa ń ká ànàṣe ìkúná bí mo dákàtà ní ìbílẹ̀ kàtìlá bàbá tiwa bàbá àgbà wa bàbá ni wọ́n tẹ̀lé ní ìkọ̀ọ̀bà àfúnná ìṣẹ̀lẹ̀ bọ̀ dẹ́gbò bí ọmọ ọ̀gá àfúnná. sọ anábì kọ̀ọ̀kì hànífù mùsùlùmí kò sínú àwọn tó ń jẹ́ lọ́lọ́run fi sọ fún anusọ́tò alhaji bẹ́ẹ̀ èmi lẹ́tà àbíkún Ibrahim ẹ̀sìn bàbá ńlá bàbá yín ìṣe bàbá ńlá bàbá yín ti Ibrahim adẹ́fà àtúntòrí nílà níbi Ibrahim hanifa mùsùlùmá ní ẹ̀sìn tó ti kí ni o ẹ̀sìn tó dúró déédéé. حنين أي ما إلى الدين المستقيم التوفيل في الدين دينيو التوفيل في الدين دينيو يعني ما هو في الدين هو مسلم أن يوافق عليه فرضه أن يعني هو الإمام وما كان من المشركين وواسمه سبب إمام الموحدين aṣáájú àwọn tí wọ́n jẹ́ ẹni tó mọ ọlọ́run lọ́gbà soso ní àdébí ìfọ̀yín àti ìṣẹ̀lẹ̀. wọ́n sàtọ́wọ́lẹ̀ rẹ̀ fáwọn ọmọ rẹ̀ ọ̀wá sọ ọ̀bí ká ṣé bá wà ní ìmọ̀ba yìí. àdébí ìfọ̀yín wọ́n sàtọ́wọ́lẹ̀ kàwé ní wọ́n sàtọ́wọ́lẹ̀ rẹ̀ fáwọn ọmọ rẹ̀. ìyá àbúrò yá ẹ̀yin ọmọ mi ìnà wọn àtọ́kọ̀ lẹ́kọ̀ọ́ dáadájú ọlọ́run tẹ̀sán sáàbù yìí ó tẹ̀sán ìsìnkú yìí wàlá tẹ̀mọ́tòna wàlá tẹ̀mọ́tòna ìlà wà tó mùsùlùmọ̀ ẹ̀ gbọ́dọ̀ kú tí tẹ́ ti jẹ́ mùsùlùmí ẹ̀ kú sí mùsùlùmí ni. nígbà táwọn ẹbí bọ̀ yìí tó sọ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà fún ọ náà tó sọ kalẹ̀ gẹ́gẹ́ bí yàtúkú náà ti sọ. táwọn ọmọ rẹ̀ àyè sọ̀rọ̀ àyè sọ̀rọ̀ tí àwọn anábì ọmọ mi islam ogun wo ni wọn fẹẹ gbé islam náà ọkọ ń tán ara ẹni ẹsìn islam yìí yọọ máa lọ sókè àti islam yà á lò islam wọn máa lò òkè ni kò sí ìjàkadì tí ọkọ kó fẹẹ gbìyànjú wọn fẹẹ jẹ islam mọ wọn lọ fẹẹ jábọ bẹ́ẹ̀ torí ẹ lọ sí mi tàbí jẹ máa wọ ẹ afẹsẹ islam mẹrẹ àfẹkọ lò òkè àfẹkọ ga. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره wọ́n máa gbèrò yọ́ máa wù wọ́n wọ́n máa fẹ́ láti bá àwọn fẹ́ pamọ́lé láàmú yìí ṣùgbọ́n ọlọ́run ọba ìdíje ọlá kó ní parí ìmọ́lẹ̀ yìí lílọ́fẹ́ yìí rẹ̀ kò sí ma àfi táwọn tí wọ́n mójútó ẹ̀ ní ọba mójútó ló wọ́n láwọn tí ọba mójútó ló ìbẹ̀rẹ̀ ti máa lára ti mọ́lẹ́ ti máa rí bẹ́ẹ̀ yìí Islam ẹ̀sìn ògbóni ọ̀gá ẹ̀sìn ni ẹ̀sìn òkè òkè òkè báyìí òun náà lọ́wọ́ àti àrẹ tẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lókè ni gbogbo àkàtọ́ bá ló wọ́n náwọ́ ọwọ́ rẹ̀ ò lè dé bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ ò lè dé bẹ́ẹ̀ lókè fíofíó ò lọ́wọ́ ìwọ náà bá wa sọ tí wọ́n bá jẹ́ pé ọ̀nà lónìí bàbá àtúntò rẹ̀ á máa ní àwọn ọgbọ́n mọ́kù gbọ́bọ̀ ọkọ̀ sọ́rẹ̀ gbọ́bọ̀ kọ́ ilé àjàkọ́ka wọn fẹ́ lọ ta fẹ́ lọ já kẹta wọn kà ní mọdà wọn níròkọ ẹta ìsìlámù ẹsìn òkè ni àti àrẹwà lókè ìfẹ́ ni gbogbo ayé ni rí sẹńtà ayé lọ́wọ́ sẹńtà ayé ni àti àrẹwà tó o sì fẹ́ lẹlẹlẹlẹlẹlẹ tí wọn náà kò lè jẹ tó ti gbé bá ń fẹ́ yẹn àlàáfíà rẹ yọmọ fẹ́ sí ọ ìtọjẹwà àti kájọ àti náírà nígbà náírà náírà náírà. وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ọba sinmi wọ ọ̀daràn wa ni wíyí kẹfẹ rẹ ẹran kó tó o ní kẹfẹ tí kó tó di eléyìí o rárá rárá ìrọ̀rùn lọ́bàdé òun náà lórúkọ islam anabi wa ibrahim alayhi salam máa ń ká nàbí nàbí mùsùlùmí sínú àwọn òṣèlú. ìnáwó náà. إليك قامي مع الذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين. ọlọ́ni iná awúlà náà ti di ibrahim àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ànábì ibrahim lálẹ́bí ẹ̀tẹ́lọ̀ ẹ̀rọ wọn làwọn tó tẹ̀lé ànábì ibrahim lójú ayé àwọn tó bá ti hànàbíyà wọ́n máa lẹ́tọ̀ọ́ sí ibrahim o gbogbo àyè ìfọ̀lẹ́sọ̀lẹ́ bákan náà wàhálà nàbí fẹ́yà mú lẹ́tọ̀ọ́ tí ànábì Ibrahim ànábì wáyé náà sọ́kà lọ́wọ́ àlejò ara àdùsọ́lọ̀ wọ́n lè rí àwọn àwọn tí wọ́n jẹ́ olùkàkọ́ òdodo lábí àṣẹ ìsìlámù ànábì wa Muhammad sọ́lá wọ́n lẹ́tọ̀ọ́ tí ànábì Ibrahim dáadáa. gbogbo àwọn ènìyàn ni ọlọ́ọ̀ni wọn ọlọ́ọ̀ni fún wa wàlẹ́ ìjòyè obìnrin alátìlẹyìn àwọn olùgbàgbọ́ àwọn olùgbàgbọ́ òdodo onáni àwọn ọ̀sán àwọn ọ̀sán rẹ̀ torí àwọn náà ẹ̀jẹ̀ akólórí ẹ̀sìn bá ti sọ pé lọ ẹ̀yà adínlórí islam adínlórí kẹ́kẹ́ islam adínlórí ẹ̀jẹ̀ adẹ́ni kọ́ni wà ní sẹ́lá adínlórí ẹ̀jẹ̀ adẹ́ni sọ̀rọ̀ wà ní sẹ́lá táàbù pé wọ́n ti àtúntọ̀rọ̀ tí èsì pé pàtó wọn náà ti ojú yẹ bá ti di kan lẹ́nu kankan ọ̀gbọ́dọ̀ tí mo ti yọ tó ti wí kiri kan tí èsì bẹ́ẹ̀ ni wọn náà ti dé oní a ah, tí wọ́n bá jí ìyàwó rẹ̀ kọ́ gbọ́dọ̀ yóò fi pọ́ sínú ilé ìwé òfin kankan wẹ̀ kótóri kọ́ ọmọ ọ̀dà. àbáwọn gbólóhùn wọn ni o pè òjìlódì o ilé lọ́ba mi tí o gbogbo ayé òde tí ń bẹ lọ́wọ́ yín ẹ̀ máa fi wá sí káàkiri ìjókòó lólé wọn kò bọ̀ wá kọ́ ibi ọkọ̀ bí ẹ̀dá pẹ̀lú ẹ̀dá máa ń tà sọ láti máa ń tà sí i ẹ̀sìn wa táwọn sọ pé náà la ti sórí rẹ̀ lọ́mọ jẹ́ pé ọkọ̀ ní kí wọ́n ti sórí ẹ̀. bẹ́ẹ̀ náà lẹ́yìn bí tó ti gbégbà tó jiná kájú kan ní wọ́n ti sọ àwọn orúkọ àlùjọ ní tó pé tóbi lórí sọ láti ẹ̀ máa wẹ̀ lómi lẹ́nu ìlú akálà mọ̀tọ́ báyìí àwọn àlùjọ àlùjọ ní ẹ̀sìn kò ní. yọ̀ọ́ ti sọ ọ́ tó bíyà yọ̀ọ́ náà ó kíra yọ̀ọ́ náà ó kíra yọ̀ọ́ náà ó sọ yìí tó tó tó tó yóò wí sọ́tò yóò wí sọ́tò yọ̀ọ́ láàárọ̀ àwọn olùdíjáwó àwọn ọ̀dẹ́ tó bá yẹ. yọta wọn ti mẹ́fà wọn wà fún méjì ara rẹ̀ sí kejì. àdéhùn mẹ́fà kan òkè ilẹ̀ ni wọ́n ẹ̀ ọdún oṣù mélòó ni yẹn yọ wà fi wọn ara rẹ̀ sí méjì. ó mọ̀ gbọ́dọ̀ má gbọ́dọ̀ ó mọ̀ gbọ́dọ̀ á mọ̀ gbọ́dọ̀ má gbọ́dọ̀ ẹlẹ́wọ̀n ìyá sọ́ra o ìyá rẹ̀ pé lórí ẹ̀sìn àlẹ́bí ìbọn ní mi náà la wà lórí ẹ̀sìn àlẹ́bí ìbọn sọ́ra mi náà la wà ní ẹ̀sìn lápò mọ́lẹ́ lórí. gbogbo tí o tẹ̀ máa ń fi gbogbo àwọn fẹ́ wọn yẹn àwọn tó wù í lọ́pọ̀ rẹ̀ ṣẹ̀rí àti wà pọ̀ lórí ti ẹ pẹ̀lú kọ́tọ̀ kàdé ọlọ́wọ́n bá rẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́wọ́n náà yà lọ́pọ̀lọpọ̀ wa tá a mójútó a mójútó. bí ẹ bá wá da lẹ́tà wọ́n yí pé amsa tó bá da lẹ́tọ́ lálẹ́ níta kalẹ̀ yóò sọ pé àmsẹ́yìnà ẹ̀dá fi tọrọ sí islam délẹ̀. alálẹ́ lórí lórí kétọ́rọ̀ ìyá lórí ìlànà sí ìyá bẹ́ẹ̀ náà wàhálà nípa fi islam lórí gbọ́dọ̀ sọ̀rọ̀ wàhálà nípa ìyá mọ̀ ọ́n sọ́lá lórí ìlànà Muhammad sallallahu wàdà kíkà tí a bí na Ibrahim àdìgbà mùsùlùmá àti lórí ẹsẹ̀ àti wà Ibrahim tó jẹ tó dórí dé ẹtọjọ mùsùlùmí wọn máa bá nínú ẹni mùsùlùmí kò sí lórí ẹbọ àtúntò náà nígbà tó bá ti àṣálẹ àti tẹ́lẹ̀ iná síkírò yìí ọwọ́ àti nínú fúnná bí máa wọ Ahmad bákan náà ìtọ́sọ́ ní ibi jáde nínú ahmed yọlọ ọlẹ́yà wọn ni ká fún wọn náà sọ fún ìkọ̀jáde àbáyé inú rẹ̀ tó àbí àwọn sọ̀kánù wà sàádà tí ọlọ́run bá kún sí ní akẹ́kọ̀ọ́ bá sínú àtàkìrì náà wọ́n wà kékeré wọ́n gbà yọ wọ́n ti ẹjọ́ máa ń di rẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin ó sì fàbí ẹjọ́ máa ń di rẹ̀ lọ́pọ̀lọpọ̀ lóbìnrin ó sì ti wálé ẹjọ́ gbà yà sí àdúrà ìwà táwọn one sunnah. Jadi, apa? One sunnah. wọ́n ní àwọn àtìká àbò wa ṣé lẹ́yìn magrebi ni lẹ́yìn afri ni àbí lẹ́yìn magrebi nínú èdè lárúbáwá alimẹ́ta ọbẹ̀ látẹ̀yìn afri lọ ọbẹ̀ látẹ̀yìn àkùrì lọ àtàlẹ́ ọbẹ̀ látẹ̀yìn àkùrì lọ torí pé níbẹ̀ láàrin lóko àti àkùrì ló ń pè ní àlàáṣíyù àlàáṣíyù ló ń pè bẹ́yẹn láàrin lórí àti àkùrì ṣùgbọ́n tọ́sẹ̀ láti ẹ̀yìn àkùrì lọ ibẹ̀ náà ló ti jẹ́ àtàlẹ́ ti bẹ̀rẹ̀ bẹ́yẹn bá ti lẹ́yìn àkùrì alhamdulillah àtọ́bá wá ti lẹ́yìn má nítorí pé báyìí gbàgbà ni alẹ́ ti kí ni o الذي الله تعالى أعلم وأعلم نعم أسلم اختاروا تعارض لين صلاة الصبح lẹ́yìn sọlá tó sọ torí pé àgbà tá a ti máa ti ń jẹ sókè òun náà ni òye sọlá a sì mọ pé kí ni kí sáà ti bá tó dùn láti lẹ́yìn ìgbà tá a bá tó dùn náà òun náà nìyẹn wà ìbáyìí lẹ́yìn ìgbà tá a bá tó dùn òun náà ní fíkìrù yẹn kò lọ wá pé ti pé táàgù rẹ̀ tá a bá ti ti táàgù rẹ̀ yẹn ìtumọ̀ ní pé alẹ́ la dé ìdí ti ojúmọ̀mọ́ sẹ́nu pé nínú ètò ti àwọn àwọn tó kú báyìí òní pé twelve báyìí àwọn ti wà láàárọ̀ nínú ẹ̀sìn kò rí bẹ́ẹ̀ tí má fi dìde ìdí báyìí a ti wà ní òru alẹ́ ẹjọ́ tí tó ń bọ̀ wá níwájú yìí ìyàtọ̀ má fi dìde má fi dìde bá ti bá ti bá ti mú má fi dìde yìí báwo ni ìsinẹ́yìn nìyẹn yẹn ni pé a ti wà lálẹ́ fún alẹ́ ìsinẹ́yìn tí o ti wọlé tó títí sífájú wo fi yọ sífájú wo bá tó yọ láti bẹ̀rẹ̀ ọjọ́ nínú òkà bí èsì yàtọ̀ sí táwọn akẹ́kọ̀ọ́ sọ pé pé yọ̀tọ̀ kan bẹ̀rẹ̀ o tó ní bẹ́ẹ̀ kó káàró o tó ṣe kéde o o tó bẹ̀rẹ̀ kò sí nǹkan kan tí ń yí padà ní ètò ayé gbà yẹn ṣùgbọ́n ní fájú ìmọ̀lẹ̀ gba òkùnkùn ọgbà ìyàwó kó lọ́wọ́ òkùnkùn bákan náà ní mágírèbì kíni òkùnkùn gba ìmọ́lẹ̀ ọ̀sán ọgbà kò lọ́wọ́ àdìpétò àdìsí kíni o ó yí padà lásìkò méjèèjì ní ìbá lọ síbi fún ọ̀sọ̀lá tó sùn fi yóò tún sí lẹ́yìn ọ̀sọ̀lá tó sùn fi ọmọ ọ̀sán àlọ́ àlẹ́ àlọ́ náà ẹlẹ́ẹ̀kẹta ọ̀sọ̀lá ọ̀yà dáàbò àbọ̀ wà náà. Kí ni ọ̀sán? òun náà dùkọ́ mi nìkan lọ kọ́ ẹ̀kọ́ níta láì sí ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ níbẹ̀ tàbí kọ́ lọ sí hajj. èyí tọ́jú òtítọ́ òdodo ni pé tí ó bá lọ kọ́ ẹ̀kọ́ níta máa kọ́ ọmọ ọ̀tẹ̀lẹ̀ lọ síbi tí ó ti kẹ́kọ̀ọ́ yẹn máa kọ́ ọmọ rẹ̀ lè padà sílé bí ibà sèrìn àjò yẹn yóò bá sèrìn àjò tuntun báyìí so ó lè padà sílé nígbà tó bá jẹ́ pé ibi tó ti kẹ́kọ̀ọ́ ibi tọ́ka sí kí ni o tọ́ka bá rẹ̀ sí ìrìnàjò yẹn lọ́ba ojútùú tọ́ba tó fẹ́ padà sílé mákọ́mù ló wà mú yóò mú padà sí ilé pàápàá jùlọ bẹ́ẹ̀ sọ ti rí nínú àwùjọ wa tí tá a wà yìí. tó gbèsègbè tí mákọ́mù ọlọ́jọ́ kò sí iye tọ́jẹ́ pé ní òwúrọ̀ ẹ̀sìn gan tí mákọ́mù ó fi wọn lọ ilé ẹ̀kọ́ náà ní sọ̀rọ̀ níyà mákọ́mù ó fi wọn lọ sí ẹ̀kọ́ náà ní yọ padà sílé gbèsègbè mákọ́mù náà wà yóò mú lọ ọdún tí wọn bá ti dẹ́ pẹ̀kọ́ láwùjọ wa yìí yọ padà sílé ìjọ tó bá tó ti gbé wí yẹn fẹ́ padà sílé olùkọ́ yàtọ̀ sí hajj hajj tó mi yọba tó ní bá ń lọ kó síbọ̀ wúlọ̀ kò ní lọ hajj sọ̀rọ̀ àìlè lónìí. àtùmọ̀ pé má sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn tó ti pé wọ́n lè tí wọ́n lè jẹ́ àwọn ìyá rẹ̀ àwọn náà ni wọ́n lè jẹ́ má sọ̀rọ̀ yàtọ̀ sọ́kọ rẹ̀ ọ̀sán àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lé ní mẹ́wàá wọ́n lè jẹ́ má sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ torí ní ètò ọlọ́run gbogbo wọn náà ò ní tòṣì kalẹ̀ bẹ́ẹ̀ gbogbo wọn náà ò lè tòṣì kalẹ̀ agbẹ́gbà tó fi wá lówó lọ́wọ́ ìkan ló gba wọn bí bẹ́ẹ̀ mẹ́ta láti mélòó kẹsàn-án táwọn fi gbogbo wọn ni ọ̀wá ní láǹfààní àti àwa nílẹ̀ nìkan tí ọba bí ti wá sí òsì náà òsì náà nígbà òjẹ́ pàtàkì sọlọ ọ̀dà àwọn pàtàkì kú ológun bí má lọ sókun ibi owó tó ní wọn kọ́ ọ́ ti má lọ sókun kò níyàwó ẹ̀ lọ sí hajj tẹ̀lé ìyàwó ẹ̀ pẹ̀lú ọjọ́ ìgbẹ́ lọ sí hajj lọ́jọ́ táwọn èèyàn kù káàtà àwọn ọkùnrin tí wọ́n ga pátí wọ́n jagun ànábì dáhùn padà sọlọ wà á lọ sọ sòtòrí délé ọ̀rọ̀ ti hajj yẹn má ọ̀rọ̀ mọ̀ gbọdọ̀ wà bẹ́ẹ̀ ìjọba mọ́bílákà sí ni ìjọba mọ́bílákà ní gbogbo ìgbà ní gbogbo àsìkò náà máa ń béèrè ẹ̀sìn máa wo gbogbo àwọn tó ń jà àgbèrò náà máa ń lẹ ọkùnrin ọlọ́kùnrin máa obìnrin olóbìnrin gẹ́gẹ́ bí máa tọ́ pẹ̀lú máa tọ́ pẹ̀lú máa tọ́ pẹ̀lú máa tọ́ kódà báwọn ò tiẹ̀ mọ́ ibi tí wàhálà ti máa ń tẹ̀lé tọkùnrin ẹbí ti dọ̀ọ́lé síwájú obìnrin yẹn tí wọ́n bá dé jẹ́ dàbá yìí ó mọ̀ pé máhàrún tó wá dà wàhálà máa fẹ́ tẹ̀lé bẹ́ẹ̀. olùkọ́lọ́ wọn kò sọ̀rọ̀ fún ọmọ ọ̀gbọ́n ẹ̀ máa náà kò dé dà obìnrin. على وجه معنى tí ó fi mákòrò rẹ̀ ti sọ̀dá àpò rẹ̀ ní ló fi ṣe nǹkan yẹn. àdá aláìha wọ́n ní ìjọ ọkọ kóbìnrin kọjá ni wọ́n jẹ́ kó kọkọ rẹ̀ pé kọ́mọ́ kan yàwó lóhùn. bẹ́ẹ̀ ni nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù lè dá wọ́n jẹ̀wọ́. kí bàbá sọ̀dá àkílọ̀ rẹ̀ ọ̀dà wọ́n jẹ̀wọ́ ní wípé òní fẹ́yàwó. ó lè dá wọ́n ọkùnrin ti lè gbà lọ. tọ́ba yá ọkùnrin lè fẹ́yàwó. tọkùnrin bá wá fẹ́yàwó ló ṣẹ̀rí yà sẹ̀ríà wa kó mi nílé kàkà inú kọ́gbọ́lá fún àlùbá kọ́ ọmọ àzáwùjì ha kọ́gbọ́lá fún àti máa bẹ pẹ̀lú ọkọ rẹ̀ tọ́ba mọ̀ pé a nígbà tó ti fẹ́yàwó lòun kò jọ mọ́ kò lè máa lọ. yọ́dún wa nìyẹn nígbà tó ọ̀nà gbàrà tó ọ̀nà burú tó lé ọkọ lọ́wọ́ àkọ́kọ́ ń lọ ẹ̀dá kò wà àtàjọ́ kìíní àròdúráyè ká máa dá tẹ́ ẹ̀kọ́ gbogbo táwọn obìnrin sọ ní káàkiri láwùjọ lónìí ẹ̀kọ́ báwọn obìnrin ṣe ya lọ́yà sí fáwọn àtàjọkùnrin ní ìsìn àwọn obìnrin tí ò sẹ́sì lára wọn wọ́n sun ẹkú bẹ́ẹ̀ ọkùnrin ẹni torí tọ́lọ́ mẹ́ta mẹ́rin dáhùn lọ ẹgbẹ́ àgbà ẹ wá gbà èèyàn máa ṣe kékeré láwùjọ iṣẹ́ fi tú ọkùnrin lọ iṣẹ́ kékeré tó ẹ má dàá mọ́jẹ̀mú yẹn kankan fún ọkùnrin ẹ má dàá mọ́jẹ̀mú yẹn tó bá ń sọ pé ó tó lè dá ní kò lè dá tọkùnrin lè fẹ́ yàwó lẹ́yìn àdó lè fẹ́ sẹ́yìn àti àǹkọ̀ kò lè fẹ́ ṣùgbọ́n fẹ́ tàṣọwọ́ obìnrin yẹn kọkùnrin ọgbọ́dọ̀ sọ pé nígbà kan fẹ́ dákùnmá lọ dákùnmá lọ kọ́ ó lè lọ tọ́ bá fẹ́ lọ ṣùgbọ́n kò lọ ọlọ́run yóò wọlé agbára gbogbo rẹ̀ yóò sì rọ̀ máa sọ̀rọ̀ ra fún wa ẹjẹ́ àbòyí ọmọ tí wọ́n bí lójúmọ́ ẹjẹ́ àbòyí àtọ́jọ́ ọkùnrin bẹ́ẹ̀ ẹjẹ́ àbòyí àtọ́jọ́ obìnrin nínú rẹ̀ odidi obìnrin kan sọ pé òun lọ sọ́síbù nínú obìnrin ọ̀ọ́dúnrún three hundred àwọn two hundred fifty wọ́n ti fi obìnrin márùn-ún péré bọ́kùnrin pé òun sọ fúnjọba nàìjíríà báyìí tẹ bá lóbìnrin yẹn ẹ̀yin obìnrin ẹ wá wò tẹ bá lóbìnrin yẹn báyìí ẹ rí i pé kò sí ẹ̀sìn kankan ó jó gbogbo ohun níná fọlọpọlọ gbogbo ẹ̀ ó gbé kọ ẹ̀ ọ́ lẹ̀ gbẹ̀gbẹ̀dú. wọ́n ti wọ́n sọ pé a, ó ní òun sọ fúnjọba nàìjíríà pé wọ́n dà wọ́n sọ ju òfin ní nàìjíríà pé ọkùnrin gbọ́dọ̀ fẹ́ ìyàwó kan lọ. ìpè ọ̀rọ̀ ọkùnrin ti wọ́n púpọ̀ nínú àwùjọ tá a wà yìí nínú ọkùnrin tí bẹlẹ àwùjọ ẹ tún rí ni àwọn ayé àwọn tí ń sáwọn bẹbẹ àwọn tí ń bẹlẹ wọn bẹbẹ àwọn tọjọ mọ̀lẹ́bí rẹ tó lè fẹ wọn bẹ lọ àwọn tí òkú rí gbóńkọ àwọn náà tó pọ mélòó wá ló fún un ọkùnrin tẹ́lẹ̀ tí wọn tẹsẹ̀ máa dá mọjẹmú tí wọn bá tí wọn bá dá mọjẹmú sẹ́nìkan tó bá jẹ́ kọ́kọ́ orí tọ́mọ rẹ sẹ́ni tọ́kọ tọ́mọ rẹ náà fẹ́ẹ́ fẹ́ sẹ́gbẹ́ ìyàwó àkọ́kọ́ rẹ náà. ẹ má jẹ́ àti àlàbọ̀rùn pàápàá àwọn obìnrin ti pọ̀ nínú ẹ̀ púpọ̀ àwọn obìnrin pọ̀ nínú ẹ̀ kọ́nà ọba kó wọlé agbára gbogbo rẹ̀ tọ́ba wa mú ẹ̀yọ obìnrin náà kọ́ba wa kó yí dúró bọ́kùnrin ṣe ń lọ sí tàbí lọ tẹ́tí kó wọlé òun ti ní lára títí náà bẹ́ẹ̀ náà ní tọ́ba fẹ́yàwó lẹ́yìn náà máa ń ní lára tó fẹ́ gbà fókè ẹ̀sìn ọlọ́run pé òfin ẹ̀sìn ọlọ́run ọba ló fi kalẹ̀ òní kápáyọ̀ náà kó adájọ́ ọmọkùnrin náà àwọn ọkùnrin jẹ́ apáyọ̀ náà kí ẹsẹ̀ bá kàn máa tẹ́wọ́ pẹ̀lú lórí ara wọn ẹ̀rẹ́ lómi ní ìsìn nínú àdáṣà tó sínú rẹ̀ ní ọjọ́ orí tó súnmọ́ sí kiri báyìí ẹ̀sìn wọn pé á ah, gbogbo ẹ̀ wàràwàràwàràwàràwàrà rárá ẹ̀jẹ̀ kó létò ẹ̀jẹ̀ kárí kí kápá wá ka ìka wá so ní kí bọ̀ bá ti ka tí ò ti so á jẹ́ pé bọ̀ bá yá tó wọn náà tó máa lọ ìgbà ọmọ kò tó mọ wọn náà tó rárá ṣe ṣe bẹ́ẹ̀ ni wọn fi ṣe ní òfin ẹsẹ ọlọ ṣe bẹ́ẹ̀ ẹlòmíì ní ìsìn tó bá ti kà pé tó bá dọ̀la tọ́lọ̀ fún wa ní pé fún ara wọn ọmọ mi òbí ẹlòmíì ọmọ ayán àwọn mẹ́rin ti bẹnu lé rẹ̀ orí kankan tó bẹ́ẹ̀ ti ṣe ìsìn dáàbò mọ́ àwọn takumọ lọ́wọ́ kò síbi tá a lọ mọ́ ẹ́ àwọn ti dé wá àtìmí òfin abẹ́kúta báyìí àwọn òní sáà abẹ́rí náà tó hadith sọ̀tọ̀ tó tún lè pé márùn-ún kò sí yẹn kò sí yẹn má tara rẹ gbogbo nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀dá kan ẹlòmíì bẹ́ẹ̀ tó ti pé wọ́n ràn wọ́n lásán ni o ojú kòkòrò lásán ní ìtẹ̀lẹ́mì ẹ̀dí kọjá pé tá a bá fẹ́ẹ́ ṣe kọjá pẹ̀lú ètò káàsì máa rí pé nífẹ̀ẹ́ péré ó fi mọ abẹ láàrin wa àti wọn náà ń tẹ nínú táàrin tó ti bá fẹ́ sọ fún afẹ́fẹ́ lómi torí ẹlòmíì ẹjá pẹ̀lú ẹjá máa ń tà ní òfin ní délé làwọn obìnrin yẹn ní òfin ní sọ pé tọ́ni àrọ́ wò ni wọ́n ń ṣe tọ́ni àrọ́ wò ni wọ́n ń ṣe tọ́rọ́ bí àrọ́ wò ni táwọn yóò fi ọmọ asáfẹ́ àwọn rọ̀ wá gbogbo àwọn ọ̀dọ́ náà fẹ́ níta ìjà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run yóò kọ̀ wá máa ṣe ọlọ́ọ̀tẹ̀lẹ̀ àìlẹ́sà nàbà ìdí náà ní kankan náà lọ́dà wétìrù wa wọ́n ní kìyà múlẹ̀ tíyẹn bá fẹ́ dá sí tàbí tíyẹn fẹ́ sí jama àmọ́ tí wọ́n bá lérò pẹ̀lú pé tàbá fẹ́ sí jama sẹ̀rí ẹ̀sìlámù ọ̀kan fẹ́ kọjá pé kẹ́ ẹ sọ pé àgbọ̀yà ní gbogbo òru afẹ́ máa ti kìyà múlẹ̀ ní jama rárá o inú Ramadan òun ni mọ́jẹ̀mú pé wọ́n fẹ́ ká máa dé ní jama ló múlẹ̀ ṣùgbọ́n tó lè wáyé láàrin ìwà àti ìyàwó rẹ̀ àbí òun lè wáyé àtàwọn ọmọ rẹ̀ àtọ̀ tó kì í sí wọ̀. mo rò pé yàrá yìí nìkan àwọn olùmọ̀tò sọ pé àtúnfẹ́ kọ́ máa jẹ́ ẹ̀kan láàrin ni kọ́ máa jẹ́ ẹ̀kan láàrin kọ́ máa jẹ́ sẹ́fà nǹkan yẹn máa wáyé. tó wọn á ní káfíń olókè abáni tó tó káfíń sókè láwọn àtàwọn ọkùnrin náà káfíń sókè tó lábẹ́rẹ̀ náà wà ní wítìrì wa yorùbá abẹ́ ké lálẹ́ náà lọ́jọ́ pé àwùjọ àgbà tó sùn lábẹ́ dé ẹ bá ké sókè kò taburú wọ́n bá jẹ́ pé abẹ́ jẹ́jẹ́ náà ní kò taburú kàkà fún un wọ́n lọ́sọ̀ àlẹ́ wà àyà náà wọ́n lè sọ̀rọ̀ bọ̀ àwọn àdìsá náà. Thank you. wọ́n ní sábà gbé kan síra wọn kọ́ tọ́jú pé àwọn àtìkáwé náà sàárọ̀ náà ṣùgbọ́n àkàn gbé síra wọn bẹ́ẹ̀ tọ́wọ́ àjọra gbé sẹ́yìn àgbé sẹ́yìn á sọ pé kò sàbùrù bẹ́ẹ̀ ìdí báyìí ṣùgbọ́n tá a bá mọ̀ kó ṣe wà lọ sí àyè ká máa kà bẹ́ẹ̀ nítorí kó jẹ́ pé bá ti aná jókòó ọ̀rọ̀ fún wa láti máa tá a bá tẹ̀rí sí aná yọ̀rọ̀ fún wa láti ti kíni láti rí ká ṣùgbọ́n tá a bá ti ti bọ́nú ara wọn ó ti ti kọ́ mọ́ mọ́ kí ká rẹ̀ mọ́ torí nígbà bá ti tá a bá ti tá a bá ti gbé kàtó àjọ ọjà bóyá mo ti ká ní. èyàn ti dé ìka ṣùgbọ́n tètè bá a gbẹ́jú àjọ gbé sẹ́yìn táwa ti di aburú àwọn kéde ìfàbúrú. ìsàbúrú tó wà lọ́wọ́ gbàrà àìlà sọ́dọ̀ àdá mọ̀lọ́mọ́ alhamdulilayi.